الظالمين محمد صلى الله عليه وسلم عملية مطلوبة في غيره كيف في كل هناك شيء فترى أعوذ بالله أعوذ بالله kò lẹ́tọ̀ọ́ ó ló fẹ́ wá èyí kan àbẹ́yẹ méjì láti lè fi rìn rẹ̀ pé ọ̀rọ̀ tí mo sọ fẹ́ẹ́ lò níbẹ̀ lórí ẹ̀rí rè. àtúntò àyíṣe ẹgbẹ́ pátápátá ẹ̀rọ ìmúra wa bí àwọn tí wọ́n mú ẹ̀rí wá lórí ìtayé olóògbé àdéhùn Muhammad sallallahu alaihi wasallam ló lẹ́tọ̀ọ́. àwọn kan tó wá lẹ́rìí

gbogbo lórí rẹ̀ pátá pẹ̀lú dúdú. èyí táwọn tó yẹ ká ṣe ni pé àwọn àwọn wọ̀nyí láti lè ṣàlàyé ẹ̀kọ́ wa ya eléyìí ṣe ìlú ìlú ìlú ẹ̀kọ́ wa. bàbá tàbí abẹ̀rẹ̀ lédè ọ̀rọ̀ tẹ̀síṣàn bíbí àgbàmọ́ ara náà lọ yìí wọ́n bá ti gbọ́ yé máa ń lo ẹ̀rọ mi lórí pàtàkì wípé sáàdì ní ònàkà súnmọ́tò àtàná ònàkà súnmọ́tò sẹ́yìnà. nígbà tó lẹ́yìn lè ní orílẹ̀ ní súnmọ́ kan bẹ́ súnmọ́tò dáa súnmọ́ kan bẹ́ súnmọ́tò dáa. àjẹsí bọ́ wá níbẹ̀ sáàdì rí pé bíjà òun ni ọ́pọ́sìtì súnmọ́tò wọ́n ti lọ́wọ́ bá wọn bẹ́ẹ̀ ajẹ́ká lọ́wọ́ rí bíbí àtúndà káàdì nígbà tí ó dára. à ń sọ̀rọ̀ wọn yìí láti pàtí ìṣúra padà sí àwọn aláìsí àlàyé ní ìjẹ́ ìjọ ni o. àwọn àìsàn wọn lè yí wọn kọ́ àgbòye fún ọ̀tá ń sára ẹ̀jú wọn kẹta wọn wọlé wọn bá ti gbọ́ yí sí i. أبوكي سنة الانتقال له سنة سنة حسنة وسنة سيئة بسبب كتاب ورد lílo kájà bí ìlú bẹ́ẹ̀ yẹ ìlú ìgbìlá lẹ́nu ìlú èyí ti ìlú sẹ̀ríà lọ́nà ti ìlú bẹ́ẹ̀ ìlú nìyẹn ni àìfún alápẹ̀rẹ̀ pé àwọn tó lóun náà wà gẹ́gẹ́ bí ó kita ìtumọ̀ méjì bẹ́ẹ̀ ọlọ́run kan náà máa ń tí ó ṣe ìtumọ̀ sí ṣẹlẹ̀ àgbéwá kankan títí láwọn náà tó tẹ̀sẹ̀ fẹ́ lọ́nà náà lò àtúbọ̀ akọ́lápẹ̀rẹ̀ akọ́lápẹ̀rẹ̀ àsọ̀lá. wọ́n bá ní àsọ̀lá tù etí tí ó wà ní ọ̀la káyé ẹnì kọ̀ọ̀kan wa tí wọ́n fi sọ̀lá tù ẹ̀ ẹ̀ lọ́nà tó tù. àsọ̀lá tù kọ́ inú ìlànà òwì ẹ̀rọ ìrúnáwó ní sọ̀lá wàyí bọ́ọ̀mù sọ̀lá ìrúnáwó ní sọ̀lá. bọ̀dọ̀ náà bá ti asọ̀láàtù kẹ́gbẹ̀ ní àwọn láwáwá náà ti ń lò káàmẹ́ ní gbogbo títí lábùkù wa ní. ìlú tí wọ́n ń lò yẹn ní túmọ̀ àdúrà onáwó sọ̀lá fún káyọ̀. ṣùgbọ́n táwọn ibi tí wọ́n ń lo àsọ̀lá wọ́n á ní ìtumọ̀ méjì ní ìyàtọ̀ sí adákọ̀ọ́kọ́ táwọn láwáwá tẹ̀lé méjèèjì méjèèjì tó tẹ́lẹ̀ ọ̀hún tó ní kó ọkùn yẹn ọlọ́run ní ìdúró ìdíwọ́n tó tẹ́lẹ̀ lẹ́nu. àmọ́ kó láti àwọn ìdíwọ́n ló ní àyè ti ìtumọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ìdíwọ́n ló ní ìtumọ̀ nípa kíni ìdíwọ́n ló ní ìtumọ̀ àtàkùn àlẹ́bí ọmọ àtàlá ibi ká ọ̀rọ̀ tí sọ bá ti sọ pé àwọn ẹni ń wí àtìkọ́ náà àpẹẹrẹ náà torí àsìkò torí náà كتاب عجب محمد صلى الله عليه وسلم كل سنة حسنة سنة سيئة السنة بفعل بمعنى الطريق إلا من وجود الإنسان بفرسه عندما قلت وجود الحاجة وجود الحاجة يقبل هذا لما قلت وجود السنة الحاجة يقبل هذا ale bi wa mɛtɛ awo ba mɛ o ti da mɛ o ti da mɛ o ti da mɛ o ti da k'a fɔ ko ìtò nàka lè yi ìtò da mi. àlẹ́bí ti dá ọ̀nà tí ò da sáàmù pé èyí tó ọ̀nà kalẹ̀ yìí ti tí ò da ti dá ọ̀nà ilé lónìí. àti kọ́ lọ́dún ló ti wù wá. àlẹ́bí ti dá ọ̀nà ìjọba yìí da àti mà ẹni tí mo ti ṣe ìtọ́ lọ́nà ọ̀nà ọ̀nà kíkà lẹ̀ kan kókò da ẹni tí mo lọ́nà ọ̀nà ìjọba kalẹ̀ kan kókò da. Soalnya kita ahli menduga, ahli menduga pula. Ini bukan sebuah yang menduga jalan ini berbeda. Kita menduga menduga jalan ini berbeda. Sudah bawa tapi dia sekali. Kulu bid'atin dolalah. Anak juga pun buku bid'ah baca sudah. Ini Ìbí ló tẹ́ fún ojú ọ̀dà nígbà wa, ìdúró lọ́sùn ní pé ká mọ sí lọ́pẹ̀ ní àdúgbò náà táwọn lọ́wọ́ ló pè ní bíga gbogbo wá jẹ́ ìrẹ́ bíbí àyẹ òun yóò dá. láwọn ìlú oríṣi nínú tí ò dá orin àlùkọ́wò mo ní ọtí ọtí láàpè ní èdè ìwáyà ìfẹ́lẹ́pẹ̀ ní kọ́wù á ní ọtí. àwọn ọ̀sán tí ó ti kó kọ́wù tó kó nínú ó pọ̀ fẹ́fẹ́ lè ní ọtí. tòbí ìkẹ́ gbogbo tí sáńpẹ̀ tó kọ́wù yẹ ó ní sáńpẹ̀ bẹ́ẹ̀ ló gbogbo tó bá ti kó nínú nǹkan tí kẹ̀kẹ́ àpò yẹ láwọn ọkùnrin ìdájọ́ kọ́wù nígbì omi tí o gbogbo nígbì omi gòkè gbogbo sẹ́fà ti lè mú àbúrò fà tí ó tí ó ṣe bí láta ìlú yí padà tí o ti tí o mọ títí má àkọsí ìdájọ́ wọn lù ú. Sòtí ló ń pè ní dídá ìtàkùn ọ̀mà ni. Sòtí ló ń pè ní dídá ló ti bẹ̀. Ìjọ pè ní dídá òun ní kí yàtọ̀ kankan lẹ̀ nínú ẹ̀sìn. Ká da ojú ọ̀nà ká dára ìlànà yìí ẹ̀sìn ní ká lè lè fi kan yẹn lọ́dún bẹ́ẹ̀ lọ tí bá lọ tó ti wá tó ní ara ẹ̀ sí ní tó ní káwọn ẹ̀ máa ṣe olówó wa ló ní láti ṣe ká lẹ́nu. ọ̀nà tó wà lára ẹ̀ yìí tó dà sí òyà lápẹ̀lú ẹ̀rẹ́ ní bàtírí kò sẹ́ni tí ń lu ìgbàgbà ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹlu bàtírí tó yẹ kí lọ́ọ́ tẹ́lẹ̀ ẹ̀yìn kan ló kọ́ wọn lọ́rọ́. ìgbésẹ̀ yẹn ń wọ lọ́rọ́ lórí ojú ẹ̀sìn àwọn aṣọ ẹ̀sìn pẹ̀lú òwò amẹ́rin ní ẹni ikú ní pépà tí ìdí ìrẹ́sì àmọ́ amẹ́rin ní ẹni ẹni gbé wa ìwọ àkọ́kọ́ tó kọ́ nígbà yẹn bàtí sáré wa náà bàtí ìdí àti ìdí wa. àwọn tó ń ó náà kó wọ̀ àwọn tó ń ó gbé òun náà lé. ṣe bẹ́ẹ̀ wọ́n ti sọ wọ́n ti sákàrà sọ́kà wọ́n ti àwọn obìnrin rẹ̀ àwọn ọmọ tó fi ṣe bàndìrì rẹ̀ bàbá wọn ti wọn wá lẹ́sì níjọ́ ọdún yà wọ èèyàn wọn lásàlá lásàlá wa bí bàbá bá ti ní àwọ̀ ọ̀fẹ́ lọ́sẹ̀ rẹ̀ rẹ̀ ní ti sọ́kà ṣe bàbá bá ti ní ìdílé gáàsì rẹ̀ lórí ìdílé gáàsì bí àwọn olóńgbò lò kò lè ti bàndìrì sáfẹ́ tàbí tòlú nǹkan ìgbà ó fi bá pẹ̀lú wà ó àgbè láti orí àdéhùn tó àti ìyẹn náà àwọn ilé ìtàn tó kábíbá tó kò rí tòlú òwe ìlú pé wọn kò rí ìtàn tó bá tó ń wẹ̀ nípa fún abẹ́ wọn pé ní pé ìyàtẹ́lẹ̀ sọ pé kékeré àtàwà àtúntà àtàwà àtúntà tó ń dáa àtẹ́lẹ̀ àtúntà àtàwà àtúntà tí ò dáa ẹ̀yìn ò kò lè túnbọ̀ rẹ̀ ma nnọọ òbí náà na èyí ń kejì káwọn ẹni máa mú wá àwọn àtúnṣe àtúnṣe àtúnṣe kẹjọ náà oníkẹ́yìn lọ sún náà àwọn ẹ̀ka ọ̀gbọ́n sún náà yìí wọ́n ọ̀gbọ́n sún náà yìí pété náà pé sún náà àti ẹ̀lẹ́rìí náà. ìkọ́jẹ́ ìlú bẹ̀rẹ̀ kejì kátàrí wọ́n láti bẹ̀rẹ̀ òun ní bí àwọn sọ̀rọ̀ wọ́n máa ń ṣe ìtajà lójú àti ọ̀rọ̀ náà sọ̀rọ̀ wá wà ẹ̀rọ sẹ́lẹ̀ láì fi bá ẹ̀rọ fún wọn ṣe. wọ́n máa ń bá lẹ́yìn fún wọn ṣe gbọ́dẹ̀ sí àlẹ́bí wa ni wọn àlẹ́bí wa sí. nígbà tó ti sọ̀rọ̀ àwọn yẹn pé àwọn náà lè tí wọ́n rò ó láti gbà wọlé lẹ́nu àwọn ẹ̀yà ilé náà ṣubú àyẹ̀wò náà ìlú ìlú. nítorí pé àrí àwọn sọ̀rọ̀ àwọn ọ̀gá ilé àtẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí àwọn ọ̀rẹ́ máa mú nǹkan wá bá ọ̀rẹ́ náà láà tí ó dáwọn ọmọ wa sáré lè pọ̀ ní ọwọ́. gbogbo tàbí àwọn ọmọ wọlé ó pọ̀ láwọn kan. ìtàlá àti tí o máa tí o máa tàbí tí o máa tàbí tí bá tẹ̀lé o máa tàbí nínú nínú jọ̀wọ́ láti yọ tí o yára lọ láti yọ ni àbí náà lọ sí ibi tí o padà ti jà. tó àyè yìí wò sí mọ́ òun ti ẹgbẹ́ bá lọ wọ tàbí bẹ́ẹ̀ náà ìdábẹ̀rẹ̀ ní fún náà wọ́n ti wọ́n ti hàkì yẹn náà àwọn àkókò bí mú àwọn àfa àti ẹgbẹ́ náà kàlẹ́ lọ́wọ́ tó kàlẹ́ rẹ̀ ọ̀gá fẹ́ẹ̀ náà àfa ni sọ́mọ́ ní àdìsí náà sọ pé ní àdìsí àdìsí ìkẹ́lẹ́ ta ló nínú kí ni wọ́n sọ wọ́n ní kọ́wọ́ nàbí wà bẹ́ẹ̀ nàbí wà tẹ̀síwò nàbí sọ̀rọ̀ àwọn àyọ̀ sẹ̀lẹ̀ àwọn ọ̀gá ẹ̀rọ tó àdìsí títí ní àdìsí tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ àkọlẹ̀ ńlá àdìsí àdìsí kìíní ìsúná rẹ̀ ọ̀rọ̀ náà ń bá sọ قال رسول الله صلى الله عليه وسلم عليه وسلم ètò sọ ẹ sọ káàkiri ní bọ́lá rẹ ìkàlẹ̀ àdéhùn ìkàlẹ̀ súnà. ẹlẹ́ẹ̀kejì àlejò àbàtì báyìí àlejò àbàtì báyìí ìtara rẹ láti lè kú ó lè má sọ ẹ lọ́sọ káàkiri lọ wọ́n lè kó nǹkan sí ìkàlẹ̀ súnà. ẹlẹ́ẹ̀kejì àwọn ẹgbẹ́ nítorí àwọn sọ̀hábà tí wọ́n ṣe tí wàá sọ fún àpò àwọn afáàrí ẹtì ẹtì ẹtì ìwọ̀n náà nù ẹnìwọ̀n tún ẹyẹ ti kí ó ti láyé. ètò ìyá ọ̀sán àti wọ́n ti ẹnìwọ̀n tún tẹ́lẹ̀ rẹ̀. ìlú táwa nílé táwa mú ìwọ́n rẹ̀ bí ẹ̀rí. lẹ́yìn tí àwọn afá àwọn afá náà àwọn náà lè máa mú wọ́n lè máa dá ẹ̀sìn lálẹ́ wọ́n lè ṣe kankan fáwọn ẹ̀rí òṣè fáwọn ìgbà wọlé àwọn ẹ̀rí òwọlé wọn ò ترى بعض الصحابة يكون في تدرج إلى النبي محمد صلى الله عليه وسلم أن يوسف أن الوليد لا يقبل أن يجرون مباراة الغفر ومن يجري تبعتي ترى فايدتي ومن يجري تبعتي nígbà tó ń gbogbo wa ẹgbẹ́ ìlọ́wọ́ gbogbo ẹni tó ní bídíà tó àtàkà wa bídíà tó ṣe yíyá wa ẹni gbogbo yíyá àpẹẹrẹ bídíà tó ṣe yíyá wàlá ìwọlé ìsìnkú wa bẹ́ẹ̀ tẹ̀lé ìgbígbà tí o dà ní. Wọ́n lè lọ bá ọ̀nà tí èdè ìjà àwọn ọmọ wa. Tó o fi gbígbà tí wọ́n rẹ́sì. Sẹ́ẹ̀lì nígbà tí wọ́n lè yẹ, òun rẹ́sì gbígbà ni. Àbí ìtàkọ́ òkú wọn dárẹ̀ rẹ́sì gbígbà ni. Àbí àti ìtumọ̀ olùdó rẹ́sì gbígbà ni. Àtàrẹ olùdó rẹ̀ àbáwọn kàmí ìkàmí ìkàmí ìkàmí. Tó gbígbà tí wọ́n rẹ́sì òkun rẹ́sì lẹ́kọ̀ọ́ rẹ̀ nínú àwọn àwọn sọ̀rọ̀ tí wọ́n ṣe ìjọba ẹ̀rọ ọlọ́pàá ẹ̀rọ kan bẹ́ẹ̀. ara òṣèré ní ìgbà ẹ̀rọ sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ẹ̀rọ sẹ́lá nígbà tí wọ́n ti lọ bàtà tó lọ wọ́n ti lòkù wọ́n ti ti lòkù àti wọ́n padà wà láti ṣàmù níta lè fi sọ̀rọ̀ bí kí wọ́n bá ní sẹ́ni àwọn ọmọ ìwọ̀n ìṣàmìlà ọ̀kúlù ọ̀gbà náà wà láti ṣàmù níta lè sọ̀rọ̀ wọ́n tún lọ́jọ́ kan wọ́n á ní ọ̀gbà náà wà láti ṣàmù bẹ́ẹ̀ ni كثيرا والجبال مباركة فيه ونوبة في الليل ولكن كان ليش يعتبر هذا سبعين كل يوم أخيرا بعد الصلاة أو لا تعرف بي ولم يتوقع من كل سنة يوم السنة تون تخيرية سنة تعتبر لي أو تتعلم بي الله صلاة وتتوقع كل شيء هنرجع أقول تاني عامل اي قسم التغذير الكلام ده رجله بقى ده رجله ده تاني نفسي وقال الحمد لله انتوا سيدنا اولاد هذه كراسه يرحمك الله كانوا يرحمك الله عندهم يا عايزين بيه بيه تعلمي بعدين لو عايز انت هتقول له àwọn àpá òní àyè gbogbo òní àyè láti ló ń tẹ̀sán ẹ̀sìn náà ìṣe àpàdé rẹ̀ náà. sábẹ́ pàdé bá wà ní ìmọ̀nà wá àtúpa àtàlẹ́ náà ìbá kan lọ òyìnbá ìbá kan lọ òyìnbá ìbá kan lọ sí wọ́n dà náà wà lórí ìlàkùnrin àbúrò yìí káyọ̀ kan àbúrò yìí wọ́n lè fẹ́ wọ́n kan lọ sí àwọn àtàlẹ́ kan lọ báyìí lọ báyìí. àwọn àwọn tí wọ́n ti gbé náà sọ eléyìí ẹlẹ́kìnrin ẹlẹ́kẹta àwọn agbègbè àwọn ibi díà pẹ̀lú àwọn ẹ̀rí tó ń mú wa fún òkè bíi súnà tẹ̀lé fún òkè bíi súnà súnà lẹ́yìn ó tẹ̀ka pé ọ̀hán lè gbà tí wọ́n fẹ́ gbà wọ́n ó tẹ̀lé pé ẹni tí àtẹ́gbà máa ń àwọn ti súnà. súnà tó wá tẹ̀lé yìí pé lọ́dà sáà náà ti láyé lọ́dà àdébí ní ẹgbẹ́ ìtúná rẹ̀ tàbí ọdún kọ́ ẹ̀ bá ti dà láyé bá ti láyé lọ nìkan bá ìgbà ìtúná rẹ̀. nínú ìgbẹ́ tó wá pé àwọn òṣèlú ń bẹ ní ìsìláàmù yìí tó lé pé ó yá yá náà kù sí. àdéhùn ṣe gbogbo àti sábà lẹ́kùn lórí. àdéhùn ṣe kẹ́lù kò lẹ́kùn lẹ́kùn lórí yá. tó bá yẹ kẹ́lù kò sí kó wá nílẹ̀ lọ́tọ̀ọ́ ajẹ́gbẹ́ dídá tó àwọn ọmọ ọ̀rọ̀ mi àti dídá tó náà àwọn àti dídá fún àtàlà ẹ̀rọ àwọn ẹ̀rọ àpẹẹwò àpẹẹrẹ àkọ́kọ́ wọn ló gbẹdẹ àti wọn kọ́kọ́ náà wọn bá wọn àyè ìwọ̀sán náà fún òkú àlùkò àlejò wàá yẹ kó gbé sínú pátákà yìí lórí báyìí àlùkò àlùkò lórí báyìí òkòlò àwọn yẹn kọ́ àwọn yẹn kọ́ ẹni tó ti yà wọ́n olùkàwọn ẹni tó lè kọ́ńtì ẹ̀kú yẹ̀ o ilé ìwé àti sùúrà kan ilé ayé àti ẹ̀rọ sùúrà yìí gẹ́gẹ́ bí ayé àti dáàmú ẹ̀rọ sùúrà yìí káwọn lọ́wọ́ àwọn ẹ̀rọ sùúrà o àwọn ẹ̀kọ́ sí wọn fi ewé fi ewé ọ̀pẹ wọn kọ̀ sílẹ̀ ní ẹ̀rí pẹ̀lú. àwọn ọmọ kó gbọ́ yóò fi báyìí kò ṣẹlẹ̀ lórí ẹ̀rí. màtó ṣẹlẹ̀ lórí ẹ̀rí tẹ bá wá ní sí àtẹ́bí òde òun ló sì ní dídá tẹ́tí wọ́n pé ẹ̀ẹ́dà wọlé pé tí àwọn bàbá àtẹ́bí ayé àtẹ́bí ẹ̀ ìdájọ́ bá wà fún òun lè náà tẹ́ka bá ìwọlé ó dà èyí táwọn èyí táwọn àtẹ́bí àtẹ́bí kọ́ ẹbí tẹ́ka nínú àwọn àwọn ẹbí jẹ́ àyà rẹ̀ náà nípa wọ́n mú ìyá àpẹẹrẹ wo wọ́n bá pẹ̀lú wa ibi wọ́n ti máa ń jẹun. tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ tilẹ̀ lọ nílà ẹ̀lọ àbá ìgbà lọ. ẹ bá ní ẹ̀ta ẹ̀la tó sọ ní ti bá ti wà láyé kó wà kú pẹ̀ dàpé ìwọ̀n bọ́ àti òsì láyé wọn kó lè bàbá tó bá pẹ̀lú ibi díà tó rẹ̀ kó gbogbo àjọ gbogbo táwọn àti àwọn ọmọ wa tàbí ó kọ bí kó ìbá ìsìláàmù ẹ̀ àwọn àdìgbìyà lọ́lẹ́gbẹ̀ẹ́ àtàwọn ẹ̀dùn wá ti parí sí àwọn àwọn àgbègbè dáná àwọn ìdílé mo ò mọ pé mo ò gbọ́ mo sì máa dábòó ní súnà náà ní súnà náà ti fẹ̀ gan ju ká sọ pé ìtò sí lọ ju ká sọ pé èyí wọ́n ti lójú rẹ̀ náà súnà náà mo fẹ́ fẹ́ jù nínú ọ̀sán tó mọ́ wá lábàá àwọn ẹgbẹ́ ọkọ̀ òun náà ní ọ̀rọ̀ ọmọrù nígbà tí wọ́n lé àbúrò náà kọ́ ọ̀sẹ̀ ọlọ́ọ̀gá láàyè. Lójá jẹ́ ẹ̀rọ ọ̀sán ọ̀sán ọlọ́ọ̀gá ẹ̀rọ ṣẹlẹ̀ tó jẹ́ ẹ̀rọ ọmọrù. Àwọn èèyàn tó máa ń fi ápá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ní wọ́n á mo gba kọjá lọ́dá sí ọ̀gá. Wọ́n á rí ká ló wá kí ata kò tiẹ̀ ní kọ́lá rí àwọn àpá tí ní ọ̀pọ̀lọpọ̀ tó ń kí un kéré sẹ́lẹ̀ ìdílé lọ́pọ̀ eré ìdílé lọ́pọ̀ lọ́pọ̀ pẹ̀lú rẹ̀ lọ́pọ̀ àtúwẹ̀ òrìṣàlẹ̀ máa wọlé ká lókun jẹ́ ọ̀pọ̀ náà wọ́n lọ sọ pé ìṣẹ̀lẹ̀ rẹ̀ bóyá kàtà tó kí wá ilẹ̀ kí wá ilẹ̀ ìmọ̀tò kan fún gbogbo àwọn ìṣẹ̀kan wá sí adámú ní ẹ̀yìn rẹ̀. mọ́lùwà ti bẹ̀ bàbá ìjọ bì mọ́lùwà kọjá wà lẹ́ni kí adámẹ́lẹ̀ ní ẹni kan inú ló wà lóhùn wà sókè ó sẹ́lẹ̀ nẹ́ẹ̀ka yìí ká ló bá rè é ìtumọ̀ bí ẹ̀yìnmá mọ́tà là ìgbà ẹ̀ mọ́tà ìmọ̀tà là ẹ̀dá ìtumọ̀ sí ìdá pọ̀ ìdá rẹ̀ ìdá rẹ̀ ìdá rẹ̀. fáwọn amẹ́ríkà ló ṣe wá fi àkànà. nítorí ẹni wọn kò ṣe ìtẹ̀yẹ tó fẹ́ ní tó fẹ́ ní wọn fi dá láàrin tó fẹ́ sí dà. táwọn ọ̀sán wà ní ìbẹ̀ láyé náà ló ta kó. táwọn amẹ́ríkà ti dé lórí àfẹ́bí dídá lọ́kàn náà. wọ́n ti jẹun. eléyìí tẹ́sí tẹ́lẹ̀ lẹ́yìn àtẹ́jú. tẹ́ ẹ bá sọ pé. ẹni tí náà fún mi ò sí láyé mọ́ ilé mi kọ́. àpẹẹrẹ ìrẹsà náà ló wá òun náà ní ẹ̀fọ́ mi nàfà ọ̀sí àtàwọn ọ̀sẹ̀ ara rẹ̀ lásìkò tiẹ̀ náà òun náà ò sí ìtẹ́jú ọ̀sẹ̀ tó lẹ́yìn àná. láyà láyà lẹ́yìn ìlú jùmọ̀ ẹ̀ka lọ́wọ́. ẹ̀ka lọ sí. láyé ló wà èèyàn tó wà ẹ̀ka lọ sí. òkú náà lò ó bá tó ilé yìí. láyé kò tiẹ̀. kí ló wà fún ilé yìí? àwọn ẹgbẹ́ ìlọrin. tí o sọ lórí onígbẹ̀rẹ̀ wọ́n gbé alẹ́ ilẹ̀ ìlú tóbi ẹ bá náà kọ́kọ́ àwọn ẹ̀mọ́ bọ̀ ẹlẹ́yìn ti sàn ẹ̀mọ́ tí wọ́n fi alákọ̀ọ́kọ́ wọn kọ́kọ́ ẹ̀mọ́ ti tó ìdí ti wá ní ìjìnlẹ̀ èyí èyí dáná ti dẹ́nu táwọn ti wá ní ojú balẹ̀ kó bẹ́ẹ̀ lọ́wọ́ ti bẹ̀rẹ̀ ní sókí àdìgbò lọ́dọ̀ rẹ̀ ní eléyìí lọ ìwọ̀n ti dẹ́nu tẹ́ bá sọ fún pé ẹ̀ẹ́dá ọ̀rọ̀ àbọ̀ kà sọ àwọn sọ̀hábà wọ́n máa ń ṣe ìtẹ́lójú ayé àjẹ́bí sáré ní nọ́mbà wọlé wọn àjẹ́bí àwọn afárá ìmọ̀ mú nǹkan tí wọ́n wú bẹ́ẹ̀ wọn ẹ wá dẹ́ka wọlé torí àwọn sábà ló máa ń ṣe ní ara tí ó ṣe kan tí ó dá tí ó mú wáyé náà lè gbà lọ́wọ́ rẹ̀ nígbà táwọn ti kú kò sí àyè yìí wọn ẹ̀yìn àjẹ́bí wọn ti gbé ìtàkùn ṣẹ́ fẹ́ẹ̀ni tí olùbáyọ̀ òkè ìdìbò àti àkàfà ìdìbò ti lọ lábọ̀ òfin pọ́ìntì àlẹ́gbọ̀n mọ́tàn tó ọ̀gbọ́n mọ́ àjọ̀sẹ́lá bẹ́ẹ̀ kàtà pọ̀ ní àtàwọn nǹkan mí tó máa tún mú wá nígbà táwọn ọmọ yìí tó máa tún mú wá èsì ọ̀kan pọ́ǹpù lọ ilé ìgbà ẹ̀sọ̀ yìí. wọ́n ní àlẹ́ tó ọ̀gbọ́n wọ àjọ̀sẹ́lá wọ́n ní inú tó wà àtàwọn wà lọ́nà wà ní alábàjẹ́ o ìgbà omi lójú àwọn ìlẹ́gbọ́n gbogbo ọmọ bá lójú ìgbà pẹ̀lú ilé òkèlè yìí.

Ìjúwá ìjúwá nínú ebéèrè àti ìtàkù. Àṣọ́ ìjúwá bèèrè àti wà lọ pẹ̀lú sí ìmò. Ìtàkù ọ̀la ìrẹ́sọ̀ wà jẹ́lẹ̀. Àkọ́kọ́ àṣọ́lẹ̀ ní orílẹ̀ òru. Ẹ̀rẹ̀ ọlọ́mọ. Ìrẹ́wọ̀n ti padà púpọ̀. Ó láta pẹ̀lú gbogbo ọ̀rọ̀ táàrí ìpínlẹ̀ ìpínlẹ̀ gbogbo àbá àtẹ̀gbá ní sọ̀rọ̀ wọ́n àwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀rọ lọ́wọ́ kò tó ọ̀gbẹ́ lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ bá lọ pé sáà ń lọ dáa mọ̀ àmọ́ kò sí ọ̀nà wa gbogbo kálukú wa àti àti kò àti tí àti ojú ní àwọn èèyàn. àyẹ̀kẹ̀ lọ wọ́n sábà lọ tó à ìmọ̀lẹ́lẹ̀ lè àsọ́lẹ̀ lẹ́lẹ́rẹ́jì àṣìṣàmọ́lẹ̀ mọ̀tọ́ àwọn bá fi bí aláàbẹ̀kún yín sí ẹ̀nàfẹ̀lẹ̀ náà ẹ má tako aláàbẹ̀ o ẹ má gbogbo ìrọ̀ o kọ́dà lẹ́yìn sọ débi pé báwọn aláṣẹ ní ẹ padà báwọn aláṣẹ gbé tó fẹ́ gbé fún ọ̀gá dúkìá ní fún ọ̀nà mẹ́rin àti ẹ̀dínlẹ́sọ̀rọ̀ ẹ má yà ẹ má yà ilé ìtẹ̀lẹ́ láti rọ̀ ẹni tó bá gbogbo ẹgbẹ́ lórí ìlú lọ́dún kan ọ̀yọ́ ìjàpá láàkẹ́ àwọn ẹ̀rọ gbogbo ta láàkẹ́ alẹ́ ní wàlẹ́ àbára ẹni kún áwùjọ àwọn àṣì kọ́dà bá ẹgbẹ́ tí wọ́n yàn fún ẹni gẹ́gẹ́ ilé ìgbà náà ó yẹ ẹ̀rọ dúdú ẹ̀rọ tó máa ń dúdú èèyàn láti ọ̀nà ìyàwó alẹ́ ní ẹ̀rọ tó bá lórí ẹ̀rí ìdílé olùdó عدوان وعدوانين وغمل العلم منكم عدد الفرق أطول الإنسانيين تكبر الحكم الله لك لأنه بيئة الإنسانيين فرق بالبيت فخيروا ارتلاما كثيرا kò ní pẹ́ èyí kú bá ti mẹ́rin wá ní. ẹ máa rí àtà púpọ̀ lẹ́sìn tí tẹ̀lé lórí òkè tẹ̀lé ní ti ìdílé gbé lẹ́sìn lẹ́sìn ẹ máa rán ọ̀sán ọ̀sán wá tó ẹ̀sìn àlejò wọn dà wí àlejò náà tún lè bẹ̀rẹ̀ o níjọ́ tẹ bá ti rí ìjàpá tó pọ̀ ní ẹ̀sìn eléyìí ṣe yìí eléyìí ṣe mí eléyìí ṣe mí yóò dá eléyìí ṣe yóò dá àlejò wọn dà wà kálí tẹ bá ti tí tọ́ wà ti tẹ̀lé ìmọ̀ràn lè ní àsọ́rẹ̀ lè ní. Wọ́n yẹ kí ó bá lọ́wọ́ lẹ́sìn náà lọ́wọ́ ẹ̀ àlékún bí sùn náà àwọn ọ̀dọ́ gbogbo tẹ́ ẹ bá ń dáwọ̀ lẹ́nu tẹ́ gbà náà ẹgbọ́n pé nígbà tó ń gbà láti jẹ sáà ti di kẹ́kẹ́bẹ̀rẹ̀ tó ń nàbà ìwọ́n ètò ọ̀nà sáà ti di àtúwá láti ti di gbogbo ìdílé ìwé àti ìdílé ẹ wá sí eré ìwé sáà ti di àti ìdílé àwọn àwọn ìdáná ní abẹ́rẹ́ wọ́n yìí láti tó bá wọ́n fẹ́ ẹ̀dá gbélé àwọn ìdílé àwọn ìdílé ẹ̀dá gbé àwọn ìdílé sọ̀rọ̀ lọ́rọ̀ láàrin àbí àkọ́ òkúta ẹni súnmẹ̀. Òkúta àdéhùn náà pè lọ́wọ́ yín. Nígbà tí ìyá bàbá ti tẹ̀lé láàrin àwọn bá jẹ́ mùsùlùmí. Ilé ilé ìjà, ilé ilé ìjọba, àdéhùn ní màá lé wọ́n ti súnmẹ̀ ìlẹ́kọ̀ọ́ mi sábà ti tẹ̀lé mi. Ààrẹ sọ̀rọ̀. Ó ṣe afọ ọmọ lọ́sí dá ìgbà àwọn ọmọ ndị lọ́sí àwọn ọmọ wàkẹ́ náà lọ́sí ndị o àwọn èyí tá àwọn ọmọ ìgbé àtẹ́lẹ̀ ndị ìyẹn sọ ìjọ bí kò mú wá ndị ndị ìgbé ndị ndị ndị ndị ndị ndị ndị ndị ndị ndị ndị ndị ndị ndị ndị ndị ndị nd in the country, carrying very money and ministry. Ètò wa ti fẹ́ o. Àìrí bí ànẹ́bí ò ṣe, ànẹ́bí ní orílẹ̀-èdè o, tẹ́fàdé lè ṣe, kò túbọ̀ pé kò dà. Wọ́n ní wàásù que se olè àwọn àrí àwọn ọ̀ṣìṣẹ́. Tẹ́fàdé lè ṣe ẹtú bí wọ́n. Ẹni tó wà ní súnà ẹ̀wọ̀n, tó wà ní súnà àwọn kúlà fáwọn òṣìṣẹ́ ẹ̀kọ́ làwọn àmú àwọn ìlú tó wà nínú ẹ̀ tó bá ti wà bẹ́ẹ̀ àdébí ni ẹ ṣe. àìkú làwọn àwọn ìlú àdébí pé iṣẹ́ wọn ní súnà olówó súnà sí ìrẹ́ súnà lórí àdébí súnà lórí ẹ̀ ẹ̀ gbèrú lọ́dà àwọn sáfẹ́ ní àìkú làwọn àwọn ìlú àdébí ti dáhùn kúlà تمرق على الجنوب وتمرق أبو بكر هو الخليفة الأفضل لما الله كان عليه من كنت أدرك سنة تعرفوا سنة في كل واحد من سنة تقول ìkẹ́lù àwọn àyíká àdáni gbogbo jọ àdáni sọ pé gbogbo ẹ̀fà ti rí tó yá bá náà wọ́n ẹ̀ ṣe ẹ̀mẹ́tẹ̀lẹ́ lọ́wọ́ àmọ́ tẹ bá tẹ́lẹ̀ mọ́ tẹ́ ẹ̀sẹ̀ ní ọlẹ́ tẹ bá tẹ́ yìí tẹ́ ìsẹ́lẹ̀ àwọn kàbí bá tẹ́ ó tẹ́ ẹ̀sẹ̀ ní ọlẹ́ tẹ́ bá tẹ́lẹ̀ àwọn bàbá wà ní òbí àgbà bí ó lé tí bá tẹ́lẹ̀ òsì òbí tó bá wọn lé wàsúlẹ̀ ní ìlú àbáyé àrùn òsì àwọn àbẹ̀ wàsúlẹ̀ ní ìlú àbáyé wàsúlẹ̀ ní ìlú àwọn wàsúlẹ̀ ní ìlú àbáyé àwọn àbí sọ̀rọ̀ tó wà ní ìlú ọ̀fẹ́ aláìsí ó ti máa lọ yìí ó yá àfáà ní ìlú bá ń gbé pọ̀ lọ́mọ ilé mo sọ lẹ́ẹ̀kan pé tó ta n'oge lónìí kò sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ó ní ẹgbẹ́ kan wá ìlú náà bá kàkà ìmọ̀ fún ọmọ ẹgbẹ́ kọ́ ọ̀rọ̀ pé mi ò bẹ̀rẹ̀ nígbà tí bọ́ ẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀kú ní ti gbogbo kọ́nà kó sábà kó sábà sáà tí wọ́n ti tẹ́tẹ́ káwọn ẹni tó kó sábà lé lẹ́kọ́ sí ọ̀rọ̀ ìdílé ilé ní sábà pọ̀. náà mo sì lè fún àwọn ọ̀rẹ́ màtó ní ọ̀pọ̀ ọmọ wa àwọn ọ̀fẹ́ ní ní náà wọn tó ní wọ́n òfin dáadáa bá àwọn ẹni 后来我我我我我都叫我妈主要她不要陪她去上班去，她说辛苦，她说辛苦，我女儿她说辛苦，我女儿她辛苦，俺俩都说她辛苦，你说你说你要别人，不要别人来你那不给别人，我让他听见了啊，听见了，我话你今天我们五点钟要走了，我我俺你放回头过来，然后我感觉好了，我说啊，俺们母女这个面。 mo lè níbẹ̀ pàtó ṣe ti kọ́dà ẹ̀dú jẹ́rí ẹni pé mo lè máa lo bọ́ọ̀lù lọ́dún pa ọ̀rọ̀ àpòlù fẹ́ àpá mi bọ́ọ̀lù wa àpá mi ti ká lọ

ní ọdún owó àtòjúbọ̀ lọ́lẹ̀ ẹ̀yìn nígbà tí kí náà ti tó àbájáde wọn wọ́n wà lọ wọ́n àti ọ̀dọ̀ máa ń bá wọn àwọn ọmọ jẹ́ sí ọdún ìgbẹ́ máa ń bá wọn lọ àwọn àti nǹkan náà ni máa ń wọn ní oṣù tí a lóde èyí tó lè lọ́gbà lọ́wọ́ fún wa ní káwọn ti báyìí ní sẹ́lẹ̀ fọ́lé wọ́n ní wà wọ́n wọlé fún àdéhùn ìwé. Oyún sọ pé àkọ́lé àkọ́kọ́ àbẹ́ màkàmá ẹ̀sọ́.

wà ní wàtúndàdúgbò abáyálí àwọn ìṣòro tó wà bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kéde jáwó wò kéde sígbìlà kúlàbà wò fún kàlífà bóyá kéde lọ́dọ̀ ọ̀bá ìlà àwọn ìmọ̀ kéde kéde ẹ̀kún àwọn àlífà tó ń sọ àwọn àlífà tó ń sọ ẹgbẹ́ tó ẹ̀sáàmù bíi àlífà ìdàmíyà bíi àlífà àtọ̀míyà ní lọ́nà ara rẹ̀ lọ́nà ara rẹ̀ lọ́nà ara rẹ̀ bó bí wọ́n wájá ṣe tó bá ní tó wá dàpọ̀ àdúrà tó wá dàpọ̀ wọ́n ní àwọn eléyìí àtúfà àwọn eléyìí ni àwùjá ti fún àpáwọn wọ̀nyí lò pẹ́lú ní ṣe àlùfàgbà àníyá àlùfà òmìnira bí àgbáwí ọmọ apá ìwé yóò mú ìwé yóò mú wọ́n bá ẹ̀ máa bí ìdílé lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ yìí. Ẹni òdodo ẹni òdodo ó lè ó lè dùn ẹni òdodo ẹni yóò bá tó ń lọ bá ọjọ́ bí ẹ̀rọ bá ẹjọ́ kọ̀mọ̀ ló bá. Àwọn àwọn olùsèké mi lọ lónìí. Ìyá ìṣẹ́ náà fi yà ká àdúgbò yẹ ká àfa àtọ́ òun lọ. Àdúgbò wa wà tó ti fẹ́ di àbáwọ̀ fẹsẹ̀ káwọn ọmọ tẹ̀lé ń báyìí. àpáàtì mo sọ yìí ó ti ta ṣùgbọ́n yẹn lókè ìdílé lókè àyà ọ̀tá yẹn lókè wọ́n máa ń ta àwọn àpáàtì yìí nígbà tí lókè ìdílé lókè ìyàwó tó lọ bọ́lẹ̀ wọ́n yà á rí àdìsí tó fi iná fún sókòrò àbára ní òfin ọgbọ́n ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ sọ̀rọ̀ ẹ̀yẹ dáadáa kò ní ìṣe ó sì ìyàlẹ́ ń bẹ̀rù lẹ́yìn tẹ̀lá lẹ́yìn ìyàlẹ́ ń bẹ̀rù lẹ́yìn tẹ̀lá lẹ́yìn ọmọdé ọlọ́wọ́ ti ní orí náà nígbà tí ó débi pé adórí àtìjìnà ìgbọ̀nà òkú nígbà tí ó kà nígbà tí ó kà fún ìmọ̀lẹ̀ nígbà tí ó ní pé ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí yóò fi hàn ọmọ ìjọ náà. Sọ́jà mi sọ ni ẹ wà tún lẹ́nu tó lọ bá ní àrùn òṣìṣẹ́ tó ti àná yìí náà ti bà. Láti ìjọ òkùnkùn ní ẹgbẹ́ ìlọ gbogbo àpá tí àwọn àwọn orin tó lọ bá mú àrùn tó bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà bá rẹ̀. Bẹ́ẹ̀ àwọn náà ti lọ bá ọ̀rọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ìlọ bá rẹ̀ síra mùsùlùmí ó dá bàbá sí ó dá ọ̀nà ó sì dá ọ̀nà ó dá màálù àlejò ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìbá mẹ́rin yìí tẹ́ ẹ bá rí ìyàpá mẹ́rin tẹ́ ẹ bá rí pé ìyè àlejò ní èsì àbú tẹ́ bá rí pé kan náà àwọn kàlífà ìlú ṣe kan yẹn àlejò ní súnmọ́ ẹ̀mẹ́ta ọ̀rẹ́.

pé bí láti ọ̀pọ̀ ìgbọ̀ ọ̀wà kí ni rí sí nítorí náà ó wà lójó àti ìyẹn jẹ́ àwọn àyíká rẹ̀ ẹni máa rí fún náà yóò tàbí ó wà lójó jẹ́ náà ẹgbẹ́ àyè fún wọn lórí ìṣẹ́ ẹgbẹ́ wọn ti àpá ọmọ ọmọ ìṣàkọ́ tí wọ́n yẹ kí wọ́n yẹ ti agbára náà bẹ́ẹ̀ òbí yóò wá ti di ẹ̀ dáadáa ìyókè lọ́wọ́ ẹ̀ bíi àgbà ìtumọ̀ ẹgbẹ́ ilé ààrẹ yìí bíi àkún àtàlẹ́lú rẹ̀ bíi àkókò àtàlẹ́ ìgbọ́dọ̀ rẹ̀. ọ̀rọ̀ méjì ló wà lórí ìtumọ̀ òsọ̀ yìí. alákọ̀ọ́kọ́ ni pé kí ló fẹ́ túmọ̀ òsọ̀ yìí yẹn ní bíjà. fúnlọ́pẹ̀ ní bíjà nínú ẹ̀sìn òun ní nǹkan tí ò ṣẹlẹ̀ rí. bọ̀ ó ṣẹlẹ̀ rí kí ló ẹ̀ tó nǹkan tó wá nǹkan yẹn ká sí wàá sára mú ní ìjẹun náà kéde bí dáa. Wọ́n máa ń kó pé bí dáa lẹ́sẹ̀ lé yìí. Wọ́n máa ń kí ló sọ pé bí bí dáa. Àmọ́ pé ìwọ́n sára mú bí dáa kéde bí dáa. Kéde bí dáa dáná rẹ̀ ara. Nítorí wọ́n tẹ̀lé bí dáa. Ìta náà yóò ṣe é. Ìjọ tẹ̀lé náà kéde bí dáa. Àlẹ́ ìṣòro ọmọ wa yọ̀ aṣàmójọ pẹ̀lú wọn láti fi ń fi lọ́wọ́. Àyà wọn láti pa àwọn bí ìjọba wọn láti bẹ̀rẹ̀ ní láti bẹ̀rẹ̀ ní. Wọ́n sábà kàn án lé ní ìwọ̀n. Sínú àwọn ọ̀rọ̀ ìwọ̀n ló ṣe pàtàkì wọn. Ó ti kó sáré bí ó ti ṣe lórí kó pàtàkì ẹ̀ lọ. Pàtàkì ló sọ̀rọ̀ ẹgbẹ́ kò dá ìlà ẹgbẹ́. Bàbá wa ní sọ́kèjì tí ẹ máa àwọn tí wọ́n ní ìlú àtẹ́bí yẹn wọ́n bá wọ́n ṣáà sí. A àti ìgbàlá rẹ̀ lórí àti àwọn ìlú ẹ̀ káàdì wa ti yàtọ̀ àti tó dùn gan o. Ìlú àfàlùgbọ́ ilé ìjọba ìlú ìlú ìlẹ́ta. Àwọn tí wá náà wá àwọn tó láwọn olóòtú ọ̀hún fún wọ́n kò pọ̀ sí àná lọ. Wọ́n tó lọ lábẹ́ ní ọkọ̀ ọdún ọdún jọ rè kàbùté ọdún ọdún ọdún bá mi àwọn tó tẹ̀ fún ọdún tó bá wọlé yẹn bàbá tó kẹta ìṣèlú náà wọn á bọ̀ buhaya bàbá tó yá wọn tó tó bá náà máa lọ àwọn bàbá tó bá yẹ máa lọ àwọn buhaya wọn dà wọn ìwà wọn náà kálẹ̀ nígbà lẹ́yìn wọn àti ìwà ìgbà yìí máa ń bọ̀ àti ìwà ìgbà náà wọn á yà kí n ṣe ó yẹ sáré ó yà kí n ṣe nínú nínú ilé nígbà táwọn ní pé àgbòjà mi lọ àwọn títà ìjẹ tàbí àwọn ilé wọn nígbà wọn wá sí àgbà lọ sí àti ní owó ilé ti pọ̀ lóru owó ilé ti pọ̀ lóru àwọn tó lè ní jáde sí i ṣe é jáde sí i ṣe é jáde sí i àti ní kò bẹ́ẹ̀ àwọn àkọ́kọ́ èyí bẹ́ẹ̀ kọ́ ló ń sọ àgbà ọ̀rọ̀ ìlú ayé ìbáwò ló ti báwò náà lọ ìbáwò rẹ̀ ẹ̀rẹ́ ti jẹun ẹ̀ báwò. ó ti mú kọ́ ó ti jẹ kúrú ó jẹ làbí nù. ẹ ó ti ẹ̀rọ ìgbà láì ọ̀gá ẹ̀rọ ìgbà láì ọ̀gá ẹ̀rọ ìgbà láì ẹ̀rọ ìgbà láì ọ̀gá ẹ̀rọ ìgbà láì lò ló ti kó lè fẹ́ náà mú. ọ̀sán mọ́ngòrò wọ́tàmẹ́lọ̀ làbí nù. àyíkọ́ òní kápá mú àjọyọ̀ bá jọ ẹ̀rí tó bá jọ ó ní àwọn ọmọ náà náà máa wà. alẹ́ ìwà ni ìtí òkú máa sọ yìí àti gba alẹ́ ìgbà ìlọ. tó alẹ́ ìlú ṣe kó ti kó wọ́n ní tó fà nímọ̀ gbèsè pé ó ti gbé gbèsè àti ìfọ̀ ní lára bíẹ́ẹ̀dì kan fún àpò rẹ̀. ẹgbẹ́ àwọn ẹ̀kọ́ àjọ lọ́sẹ̀ àwọn ẹ̀kọ́ àjọ kan kà wọ́n àdìgbà àdìgbà àdìgbà nínú àwọn tó ta pẹ̀lú àbá kékeré kàrẹ́ gbogbo àwọn àwọn mẹ́ta àwọn sọ àyè fún àwọn àbá kékeré kan ní ìgbà fẹ́ wọ́n wá pa apá kúmọ̀ nípa ọ̀pá nípa pẹ́ẹ́lí. àbáfíà àbáfíà wọn sọ èyí wá nínú àtàwọn ọ̀hún náà wá wọ́n fi kọ́ kàdá wọ́n sì lọ máa ọmọ àwọn ọmọ kàá rẹ̀ wọlé tó ké irú bá dáhùn sí kó wọn ní àwọn sọ́wọ́ àti lọ́wọ́ àyẹ̀dìdì alùpàdé ara bàbá ìwọ́n ti dé wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀ tó lọ nẹ́ta àti ìgbẹ́kú náà wọ́n gbọ́dọ̀ lọ nẹ́ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ máa káàkiri ọ̀ àwọn máa ń bẹ àwọn tó wá pàdé wọn

tí wàá ti bẹ́ẹ̀ àti tí wàá ti bọ́ lórí. Ibi ìjà pé ti túmọ̀ yẹn ẹnì kan ló tọ̀ ọ̀nà bẹ́ẹ̀ wọ́n ọ̀rọ̀ tó tẹ̀lé lọ́bẹ̀ wọn. Torí wá ní àwọn ibi ìyá yẹn ṣé gbogbo àwọn ọmọ wà ní kí ló tó kúrẹ̀ tẹ̀lé wá. Ṣé bá ti háàkì wọn ní ìjà lábọ̀ wáyé? Wọ́n mú wá bọ̀ wọ́n mọ̀ wọn nígbà tí a sọ fún pé ibi àtàwọn ọmọ ta sọ pé igbó wà sí àwọn ẹni yẹn máa ti àwọn eléyìí ó ó lè jẹ ti àwọn ẹgbẹ́ náà àwọn tó lè jẹ ti yẹn tàbí wọn àtẹ̀tù àwọn olùkọ́ ní kòtù ọ̀dà kẹgbà yóò ọ̀dà àwọn tó wọn ṣe nígbà tí ó sáré ìlàyé ọkọ nígbà tó wọn wọn lè wà ọkọ àti ṣe tí wọn wù yẹn kó ìkọ́ pé ibi yàtọ̀ ànábì ò pèsè kálákì ò lọ́wọ́ sórí àbí. ó ní ànábì ò pèsè gbọ́dọ̀ pápá bá ti dára lẹ́nu ànábì kan bá wọn ní ẹ̀yìn rẹ̀. náà wọ́n á yára àti sínú àkọ́kọ́ kí ló pèsè sún náà. ànábì bá wọn lẹ́yìn rẹ̀ nígbà tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ lẹ́yìn ànábì tó rí tó yẹ kó lọ sí ànábì lọ. ànábì ìkàwá ìyá ìsọ ní orí òun. wọ́n mọ̀ pé inú wọn ṣe rìn nígbà tẹ́lẹ̀ ó dáa ní àdéhùwà àdéhùwà fẹ́mọ́ àdéhùwà ní kéèrè ní nítorí pé kéèrè láti fazer gbọ́dọ̀ ìjọba ní òwe tó lọ títí torí tí mo tó yẹ di ẹ kì í bẹ̀rù ká má sọ ọdọ rẹ lédè mú wá sí tó mà sí fazer gbé ní sáà ní kò yẹ di ẹ kò lè tẹ̀lé náà. Síkẹ́ ìfọ́fẹ́ ìsáré mẹ́jọ tọ̀ Ádámù ìfìdí lọ fẹ́ lọ́wọ́ ìfẹ́ ta lọ́rọ̀ jọ. bí o lè wá mọ́ tòkó lẹ́sẹ̀lẹ̀ mẹ́tẹ́lì làwọn tó ń tẹ̀lé lọ́dún mi ló ẹ̀dá tẹ̀lé káfí ní ìwé owó wà lọ́wọ́ ẹ̀dá tẹ̀lé bí túnà wà dáadáa. káwọn ará mi sábà ń bí lóòrùn mi ti máa ń lọ wọ́n wọ́n lù ẹgbẹ́ tó láì fi bẹ́ẹ̀ ni àlẹ́bí sọ oríṣi tó mi káwọn tó pè òun bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sórí Ia dia juga orang pun orang pun boleh sih. Buat apa aku minta kau orang baik? Apa orang? Tiada be, tapi bini bini aku akan. Apa apa apa semua dah kau. Umaru dia di sana itu bukan orang bini aku punya. Juga dia bini atom, bawa wiyah, bini atom, bawa wiyah ìgbìlúrú jíjẹ́ ìgbìlú ó ní ìsìlámù ti dáná yìí. àwọn ọ̀sán tó bá jẹ́ àwọn tó bá jẹ́ láǹtọ̀ tó bá yìí ní tíṣẹ̀rẹ̀ bá ń lò tó bá ń lò ó. wọ́n lè lò ó méjì náà àtọ́kùn àti ìjọba ẹni pátá tó àkọlá màtọ́ ń sọ̀rọ̀ àwọn kàkà ọmọ ìwà àti ìgbà kàkà lọ́wọ́ wọn àti wọn láwọn òbí yọ kàkà gbà á wọn ní ìdí wọn sọ ìdí àlè wọn gbàdúrà fún wọn òun náà lo gbólóhùn sọ̀lá olú lọ́dà yẹn lóru lọ́wọ́ yàgbẹ́ o olú iná sọ̀lá àtàkà ẹ̀rọ olú iná sọ̀lá àtàkà lọ́dà yẹn ọlọ́dúnrún gbólóhùn ọ̀nà tó sọ pé náà ọlọ́dúnrún bàdé òwò sàmàwá àti wàhálà ìlú láti lò làwọn yẹn lè olú lọ́dún mẹ́rin sọ̀làbàwíyà ni wọ́n ń lo òkú bá ti dà láyé àbẹ́bí ògbọ́rọ̀ sọ pé gbogbo bíbíà káàdì sọ tó fi sọ yẹn pẹ̀lú èdè lábáwá tẹ bá ti rú àwọn kúlù àtàwọn tó bá jọ èyí tí ó bá tẹ̀lé wà lọ jẹ́ mẹ́kà gbogbo tó bá jẹ́ ìrọ̀kan yẹn ló dáhùn kúlù bèbè akéwì ẹ̀yìn tí bá tẹ̀lé mọ́ ẹ̀ káàdì bíbí àti dúrẹ́sì nínú èdè bọ́ọ̀lù tó lẹ́sì wọ́n ní ọ̀rọ̀ bá a sọ ọ̀gbọ́n àdáta ah, ẹ̀rẹ́ ti amúnilá ẹni náà ìdí àlùkò yóò dálẹ̀ àwọn èèyàn wọn sọ̀rọ̀ ayé àtàlù ó ti kàlọ́ kúlẹ̀ díẹ̀ kò kàwá èyí tá ìjọ pé mọ̀ ní àdáadáa ìdí ọ̀rọ̀ pé ti mú wá yìí ọ̀rọ̀ mú alábẹ̀rẹ̀ ẹ̀sìn ṣé bá wọn mú ìfà fún ẹ̀sìn máa lé dá èyí tó ti bẹ̀ ọwọ́ rọrùn àdáadáa ẹ̀ wọ́n lè fi kó lè fa kó ti já bí bí àti sọ pé kó lò á jọ̀dá àwọn ìjà mọ̀ tí o gbọ́dọ̀ àpá ẹmu wa o gbọ́dọ̀ ti tẹ́ ara ẹni òtúmọ́nù òní àdìbà ààrẹ ìlú ẹlẹ́kẹ̀dá ẹwádìí ẹwádìí àtẹ̀tẹ̀ wa fún eléyìí olùyọ ṣubú àdìbà o jẹ tó bẹ́ẹ̀ tàbí ṣubú ẹlẹ́kẹ̀ẹ́ níbi ṣubú ẹlẹ́kẹ̀ẹ́ náà àwa rí pé aláwọ̀ ẹni yìí fẹ́ mú ọ àwọn tó súnmọ́ àdéhùn ẹ̀sẹ̀ dáadáa. wọ́n wá dúró tó a nígbà tá bá ti dẹ̀tún lọ́kàn táwọn àgbà nípa bẹ́ẹ̀ lọ́kàn àwọn ọ̀nà àbúrò wọn ń tẹ̀lé lójú ayé àwọn sọ̀hábà táwọn bàbá yẹn tó kọ́lẹ̀ ìlú bàbá yẹn. àyè tó lè nà fún náà tẹ́ ẹ bá sọ pé àlẹ́ ti dá ọ àyèkúlà bá ó àwọn ìbí. àwọn àtàlẹ́ kúlà ìwà lọ́kàn bí àfikọ́. ìyẹn ni pé kéèyàn kó lọ fún akẹ́rọ̀ yìí wọn ò gbé yẹn. ẹ̀yìn náà àárín lápọ̀ọ́lẹ̀ rárá táwọn yẹn kó lọ fún agbóhùn láti pàfẹ́ mọ́ kó lọ fún wọn kó gbé wá jẹun. ẹ̀yìn rẹ̀ ilé láti pàfẹ́ mọ́. láti pàwọn fúlàfà wọ̀nyí ẹ̀yìn ilé pé wọ́n kó mọ́ àwọn apàdé wọn ló ń gbé láti ẹ̀rẹ́ sílẹ̀ nígbà tí ó àbílẹ̀ àti ìlà àwọn abílẹ̀ àtọ́ kò sí sọ̀hábà náà ṣe àrà kọlẹ̀ àmọ́ alẹ́ àwọn tábìlì tí wọ́n ṣe kùmà tí wọ́n kùmà kàwárí àwọn apá kan àwọn sọ̀hábà náà lẹ́yìn.

ohun ẹ̀sìn dé àwọn àwọn bàbá rẹ̀. Nígbà tó wà nípa ti lábà ọ̀rọ̀ àti ìdókòwé. Àgbẹ̀lọ̀ náà ọlọ́run dáhùn rẹ̀ ṣe gbogbo táwọn ẹbí àti gbìyànjú àti fi ẹ̀rí rẹ̀ wà láì ọ̀rọ̀ lọ. Ìgbà tó ṣe àwọn àti àwọn fífi yìí ti di

bẹ́ẹ̀ ló ń lọ lọ́wọ́ wá fi ṣe wọ́n fẹ́ fi ìtàgé kò ní òwe òwe ní túbà yẹ́bi ń gbẹ́ni ní ṣẹba lọ ni ẹ̀gbọ́n kò tẹ̀lé kí láti gbọ́ òwe rẹ̀ bá ọ̀nà sí àgbà ọlọ́run ta mọ́ orí ìdíje orí mi ti o ìgbà wọ́n yà ẹ̀ ìgbà òwe rẹ̀ gbé àwọn bá wọ́n bẹ̀ wọ́n ní ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀

alhamdulilah lára àpẹẹrẹ ẹ̀sìn mọ̀ pé kó láti àwọn pé ìyẹn ti tẹ̀lé mo rò pé yóò ṣe ilé ẹ̀ mo lùmà ó wá sọ ó ní ètìbá òwò ètìbá òtù lẹ́nu lábára ní sọ́ra àwọn ẹ̀dá lè kú ẹ̀dá tó lọ́nà ti dáadáa kó àti ẹ̀kọ́ tó ẹ̀dá rẹ̀ wọ́n á wọ ìlú náà lẹ́yìn ẹ̀dùn ìgbàlẹ̀ àwọn ọ̀tá ló wọlé. sẹ́kẹ̀ ìgbàlẹ̀ kí lẹ́yìn pàtó ẹ̀ pé kì í ṣe tí ní wòye àwọn sáà ń sọ yìí àwọn tó máa ń kà á

ó dàbí wáṣí kan náà ni ó tẹ̀lé báyìí ní ilé ìwé kan báyà sí kó fẹ́ sọ báwọn ti tẹ̀lé wọ́n wá sọ èyí màtá ìlú sọ ọdún náà ìmọ̀ ó sá sọ̀rọ̀ bá ara súnà bí orí ọkọ̀ wọn wọn wọn wọn gbé àgbà jáde sí àgbà náà nígbà yẹn ló gbọ́ lọ àwọn àgbà wọn jáde ní wọn ni ìrìn kafin pé ìta òṣùwà àti ìta òṣùwà àti ìrìn àjẹbí ìjọba ti tálẹ́bí lè ti kẹ́kẹ́ táwọn fúlàfà ọ̀bọ̀ sínú òsì àwọn àwọn àdìjá ó lè pàdé bíjá tù ánáàdà lè ká bàbá náà tí àwọn àbá náà lè mú kankan wá náà tó gbòòrò rẹ ní bá ti dáhùn bàbá táwọn àti bí wọ́n ti kábàá ìlú pẹ́lẹ́ àti Muhammad àwọn ni kò sí gà láàyè báwo a mọ́ lẹ́kúnrẹ́ ti tì nígbà tí ò sí nígbà táwọn àbá yóò kú lẹ́kúnrẹ́ ti tì lẹ́kúnrẹ́ ti tì. a lè sọ àwọn àbẹ ìyàtọ̀ bẹ náà ìyàtọ̀ bẹ náà ni àwọn kúrò àpáwọ̀ ìlú àtàwọn sábà tó kù. Tíra ló wà ló wù tí ìjọba àpáwọ̀ ìlú ní kankan nínú ẹ̀sìn sáré ló ṣe tí kúrò àpáwọ̀ ṣe àlèkà kù. Àlèkà kù sọ́wọ́ yìí. Èso àwọn ìlú kò sí bọ́lá ìlú ní àtàkù. Àwọn bá ilé sọ ó ṣe kan. Àwọn ẹni sọ abá àlẹ́bí kò fẹ́ tí ó ta kó kẹ́yẹ́ nínú wọn. Fẹ́fẹ́ ni ìjọba àlẹ́bí Kábàá tí wọ́n bá tó dà nǹkan ni, àtàlù tẹ̀lé, ọ̀nà lóyá àdébà ìlòsí, àdébà náà. Àwọn ọmọ ẹ̀ta ló lọ sàkó ẹ̀ṣẹ̀. Àwọn ọmọ ẹ̀ta ló ìkan tó lè gbé nǹkan tẹ́ ìgbẹ́ sí yẹn, nǹkan yẹn súnmọ̀. Àlẹ́ mi sọ̀rọ̀ wọ́n ọ̀rọ̀ àjọṣẹ́ mi lọ. إلى حين يتعرف العلم في الله عن أبي هريرة اليهودي رضي الله عنه الله عن النصارى رضي الله عنهم عن الوالد ستفترق هذه الأمة يجير من الذي على كل يهودي في الصالحين إلى ثلاث وسبعين فرقة وقت سنة المسلمين عن أن يكون في إلا واحدة nínú ìjọ mi seventy two ni wọn kó para wọn náà ìjọba ló kù àwa hundred bíi ìjọba ló kù àwọn àwọn aláwọ̀ wà máa rí ẹ̀ka ọ̀sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan lè já mọ̀ àlẹ́ mi ni wọ́n dàgbà wa ní o mọ̀n ká ní àlà mọ́ àlà àlẹ́ mi lọ wọ́n àti ha bí ìgbọ́n náà ni. àti gbogbo ẹni tẹ bá padà rí gbogbo àti bá wá wá ti gbó sí ìsàlẹ̀ òmìnirú ẹ wá rí ní ti sìn yẹn ìyàtọ̀ nìyí alẹ́ mi ní àwọn ìdílé náà náà tó bá lọ. àwọn wá sọ̀hábí ẹ wá rí àwọn sọ̀hábà rẹ kò ní sọ̀hábí jù ẹ wá wá ìyàtọ̀ rẹ ní ṣe àwọn sàábì àtẹ́bí náà gbogbo ẹgbẹ́ ni wọ́n ṣe ààrẹ tó ta ọ̀nà lọ alẹ́ mi ní ìfẹ́ bá ti kúrò ìlànà yẹn. including that. wọ́n ti kú mọ́ nígbà ẹ̀wọ̀n lẹ́yìn nígbà tí àwọn àdúrà rẹ̀ yìí àwọn ayé àwọn ọmọ rẹ̀ lọ àwọn tí ò lọ òkú àpò wọn. àwọn sàárè rí nǹkan fẹ́rẹ̀ ọrụ lọ́wọ́ ọrụ ọ̀gá ọrụ ó ọrụ kàn ó lè mọ́ lọ sí àwọn òbí wọn o lọ wọ́n ti tẹ̀lé ẹ̀sìn lọ́pàá tí mo lọ wọlé ní ó lè tẹ̀lé àwọn tí wọ́n ti bá àwọn tí wọ́n ti náwó ní àwọn tí wọ́n ti ó ẹni wọ́n ti náwó ìgbà tí bẹ́ẹ̀ padà ní ẹ̀rẹ́ àyẹ̀wò á fún mi lọ. ẹ̀dá ti náwó mo fẹ́ ti wọlé bí bẹ́ẹ̀ ti yàwó á ìyẹn mo lè fáyà ló jẹ ìyẹn mi kẹ́ ní ìrẹ̀lẹ̀ ní ìrẹ̀lẹ̀ wọlé bí àwọn ìjàmbá mi fẹ́ ti kọ́ lójú ẹ̀wọ̀n àbí kí wọ́n ti kalau kawan dia boleh dia tak boleh orang mobil dia tidak jadi orang di semua dia ada awak bukan ibadah yang Rasul kan dia semua video oleh dia so kau awak kau yang Rasul awak tu orang mobil ni tu mana Kuma kuma ke ti sai ba na rusa dole. Ko so ko sabi dole. Idan wa ki ko dole ki duwa da ru. To, ni bi da dole ẹ̀gbọ́n bẹ́ẹ̀ kan. Àlejò ti kó àwọn tó ń wá àbí àwọn sábà nínú àwọn ọmọ tí àwọn ọmọ tó gbé àti ìsàmù bá wà lọ sẹ́ńtẹ́ tí wọ́n wá ilẹ̀ sẹ́ni ní ìdílé àgbà àkànà wa ìdílé àgbà àkànà wa. Ẹ̀yà àkàrẹ̀ ìdílé àyè. Wọ́n tún lọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti wọ́n rẹ̀ lè kílẹ̀ lé. Wọ́n ní wọ́n dáa. nígbẹ̀rẹ̀ kùránì àti orí àtàlẹ́. Ìmọ̀ nígbà tí wọ́n yá ẹ̀ka ìyá mọ́ wa, ìmọ̀ náà wò pé kí ló dáwọ̀ ìmọ̀ ti àwọn fẹ́ẹ̀ báyìí. Ẹni ká

àwọn tàbí àlejò ayé wọ́n nílò ìwà ìgbà wọn láàbò yẹn. àwọn sọ̀rọ̀ àwọn méjì kan bẹ tí wọ́n máa tẹ̀sí yìí nínú àwọn tí wọ́n mọ̀ kọ́dà abẹ́ kan pé àwọn olóńgbò ti lọ méjì àbúláwò bàbá àbúláwò nọ̀dúró abẹ́ lè sọ pé ẹni tó wọ́n dùn. àmọ́ àdìsàn náà wà lẹ́rìí àdìsàn náà wà lẹ́rìí látara láyìí fún tani àwọn méjì àlẹ́bí ìfún àwọn méjì sáà lóyá ó lẹ́ gbé àwọn méjì wọn àti ìfún àwọn àti wọ́n tàbí ọlá béèrè béèrè tó bá béèrè tẹ́lọ̀ àwọn wọn gbà wọ́n tó wọn lọ sí wàhálà wà ní tó wà mà wọ́n máa ń tọ́ àwọn méjì lọ ẹlò lọ́wọ́lá kó bá ti kú ní ẹgbẹ́ wa. àfáwọn ọlọ́run àbọ̀ ọlọ́wọ́ ọ̀gbà àná àwọn ọ̀gbọ̀n fẹ́ wọ́n àwọn ọmọ ọjọ́ kan lálẹ́ ìlànà àlẹ́ ìlànà bá wọn lọ wọ́n wá síwájú wọ́n á lé àdúgbò wọn láì lọ sọ wọ́n á lé lọ́sà wọn bá lọ. wọ́n á máa ń kà wọ́n á ń kà àlẹ́ ni wọ́n á lé ọkùnrin wọ́n sábà wọ́n á lè kà ẹ̀. àlẹ́ lọ sọ sọ̀rọ̀ àyè wá ní àti kí àgbẹ̀ àwọn sórí kó máa ti sọ̀rọ̀ àyè. ayé àkọ̀wé sọ̀rọ̀ àyè àti kó máa rí sí ìtọ́lọ̀ orí bíi.

tó bá ìdìbò mà yóò kó ló sábà ti fẹ́ lọ láti ọkọ̀ àbúrò àìsàn tó bì olówó tú ọ̀rọ̀ sábúgbèkì olórí sábàbí tọ́lọ̀ sọ yà níbi bá náà àti náà olórí kìíní o ẹ̀ dáwọlé èyí tẹ̀ ní àwọn wáyé ní ẹ̀mọ́gbọ́ o tó bá ń lọ sí àkáyé bóyá ká ti kọ́ sọ́jà bí kọ́ sí ìlànà ẹ̀yà kọ́ sọ́jà bí kí wọ́n gbà wọlé káwá kò tó súnmọ́ káwá kò sí náà ẹ bá tún sọ́kùn òwúrọ̀ fún bàbá. ẹnu bá lọ wá nílẹ̀ ní fún sọ́kùn yónus sọ́kùn yónus ayé àti ti é lórí ọlọ́run ní kóòlù wà lẹ́nu ọ̀fun wa ìfọ́sùn ìdáàdì wọ́n mi máa bá ti فلذلك فليفرحوا هو خير مما يجمعون ẹ̀yà wáyà yìí ní ògiri ká gbọ́ àgbo ìṣòro lọ́dọ̀ ní àti ìbáwò ni wọ́n á wá kó bá ń wọ̀ ẹ́ ìfọ́sí láàyè pẹ̀lú ọlọ́ọ̀lọ́ tó bí ọba wà yí o ọlọ́ọ̀lọ́ tó bí ọba wà yí o wà bẹ̀rẹ̀ wà bẹ́ẹ̀lì àtàánú tí ó bí ọba wà yí o tàbí dáadáa tàbí ẹ̀fọ́ àwọn àkàrà lónú o ọ̀rọ̀ sórí fún wa o ó wà kọ́ inú nípa ìlú ó lórí gbogbo tí wọ́n gbé lọ sẹ́ẹ̀ rẹ̀ òun ni wọ́n ti ti wọlé yìí o wọ́n ti wọlé olórí sẹ́ẹ̀ rẹ̀ lọ. àwa ní kí ni o yọ kí ni pọ́ńtù láyé kí sì ni ráhùn láyé ẹ lọ gbogbo tẹ̀sí láyé lálọ́ pọ̀ ìdúró pé wọ́n ní àlè náà. ìsìláàmù ni o ọlọ́ ọlọ́run ti ìsìláàmù ọlọ́run sì ni rahman ìsìláàmù náà ló olùdíje ìsìláàmù ọ̀gá ṣe àwọn ibi àti ìsìláàmù ìjọba ti dá àwọn ìwà àgbáyé fọ́ọ̀lù láì ibi àti ìdílé o rahman rẹ̀ pẹ̀lú rahman àti ìdílé o. فلذلك تريد أهل الناس فليقرأه يظنه هو خير مما يظنه ولا كيف يظنه قل له ربكم كما تقولون Kọ́lá kò sí pọ̀ ní náà kàmẹ́ ìfọ̀kẹ́ ní. Bí a bá ní ìyára o, wọ́n ti láì kí a tó ti láì. Tó wá ní náà. Náà, tó wá ní ìgbẹ̀rẹ̀ wọn àwọn sàbí tí mo wà bá ti fi ayé àgbẹ̀lá mi. Kíra àgbẹ̀ àgbẹ̀lá mi o, ẹ̀ka wa tó bọ̀ wáyé ìtúbi ọ̀nà àgbọ̀n ọ̀gbọ́n ayé àyè tó yà àgbẹ̀ ọ̀sán àbá. Sáàmì náà ló kó lọ tó sọ yóò jà lẹ́yìn. Àwọn ayé àgbẹ̀ ló jà kò mọ̀ wọ́n fi ṣe ẹ̀rù ìtọ́sáwà fún ọlọ́ọ̀lọ́ọ̀ ìsìláàmù ni àwọn ọmọ ìsìláàmù wọn fi dá ẹ̀ka ẹjọ́ ẹni kí ìsìláàmù ti wá ní ọba ìlú ọ̀sán yìí ní mẹ́ yẹn nà ó. sọ́ọ̀tù ní ṣùgbọ́n ẹ wá wo sọ́ọ̀tù fún ẹ̀ ẹ̀ka ẹ wá wo ìdíkà wa sọ̀rọ̀ yìí kẹ́ẹ̀ka yìí ọba ẹ wá lọ́ka yìí wá. ọlọ́ọ̀ni ẹ̀rọ sọ́ọ̀tù náà á yẹ قل ومن الناس امرأة عظيمة من يشتري لحم الحديد كيف كيف تجيبها؟ أمر على قول ضمنية من يشتري لحم الحديد ẹni tí ó máa lọ fi wó ara rẹ̀ yóò fi ra ọ̀rọ̀ ìrí láwọn àdìsù yóò fi ra láwọn ìláwó ìrí àdìsù ọ̀rẹ́rẹ́. يضل عن ليضل يضل عن سبيل الله kí kíní ẹ̀ ọ̀rọ̀ yẹn tó lè bá sọ wọ́n mú kó ní ojú ọ̀nà náà wà gbẹ̀gbẹ́ rí ẹ̀yìn àwọn òṣèlú náà ti tẹ̀lé sọ̀rọ̀ wáyà tẹ̀síta á oṣù wa kó àwọn ọ̀nà bí ó lè rí ọ̀tàwé káwọn wà wù láàyè ẹ̀kú láàyè ká làwọn àdáhùn àwọn tó ń fi wọ́n wọ́n owó owó wọn sẹ́kẹ̀rẹ̀ ọ̀rẹ́ yóò mú ìjẹ̀yà ayé àyè ti yìí tàbí lè sọ wọlé lọ́rẹ̀ rí. Kàtà sọ náà sílẹ̀ sí ilé wọn sáà ìyàwó ọ̀rẹ́ Káwọn ẹgbẹ́ ti dùn ní káwọn àbáyé ọ̀rẹ́ rí. Lọ́rẹ̀ rí. Ẹgbẹ́ ti wá sí ìlú tó lè túbà ní ibi pẹ̀lú ọ̀la yìí kìí pa pẹ̀lú ìlú. Ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ ra ọ̀rẹ́ oúnjẹ bá rà ó lè pàtàkó wọn yóò sọ ẹ̀mú kúrò ìjọba agbọ̀bọ̀ nígbàgbọ̀rọ̀ mẹ́lẹ̀ yìí kọ́ńtẹ́tẹ̀ àìlú tí ó rà lọ́wọ́ káàkiri ìlú káàkiri wà dáadọ́mú mòyí oníkàmọ́ ìtọ́jọ́ káàkiri òdòdó wọn ara wọn náà wà ní ìkàwọ́ wọn fi ní láàrín ìrìn ọ̀rẹ́rí. فقال عبد music in the way. Wọ́n tún ṣàfihàn ọdún ilé ìlú music. Bẹ́ẹ̀ ni wọ́n lọ bẹ wọ́n lọ gbélé ìlú wọn wa ẹni tí bọ́ ní ìlàyé ọjọ́ ìgbà ìrẹ́ tó jáde lọ. Ọjọ́ ìgbà ìrẹ́ wọn wá ló wà ní ìlú tó wà lọ́wọ́ náà lórí. Wọ́n ti wà fún ẹni yìí. À ń lọ lọ́rọ̀ ìsìláàmù wa wa. Ìsìláàmù tó ẹ lọ́wọ́ náà ẹ̀ bá wọn. Ìsìláàmù tó mú wa lórí ẹ pé ó dà agbọ̀rọ̀ àwọn sọ̀hábà àtàkùn tó gbé nínú ẹ̀sìn wa yìí á gbọ́dọ̀ wá yà kan Bákan àbíkárẹ́ ní kátà àkọ́kọ́ tó gbọ́ ilẹ̀. Àkọ́lá àtúndà àkọ́lá àwọn ọmọ ìṣàkọ́ àkọ́lá àwọn ọmọ Àfọ́ àwọn ọ̀pá lọ́kàn àwọn ọmọ ìṣọ̀kọ́. Àlékún àlékún àti wọn kàdà. Ní ìsàlátà fi há ìmọ̀. Ṣé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ta sí tó ọ̀rẹ́ ìṣàkóso orí ẹ̀yìn mọ́ sáré owó tó lé nínú wọn yìí kí ló àtàlù pàtó ìṣẹ̀lẹ̀ sábà afẹ́ àti ìwọ́n lọ. jẹ̀mọ́n ẹ̀ka kan alẹ́ ẹni tó tó ń mú yóò pàtàkì náà. àní ọjọ́ bí àtẹ́sí ọ̀hábẹ́ kò sáfẹ́rẹ́ bí àtẹ́sí bẹ́ẹ̀ àní ẹ̀sẹ̀ àtẹ́sí. mo sọ fún ọ lẹ́yìn ẹ̀ka tó bá sọ nípa mo béèrè pé nígbà tá a gbé wà fún ẹ àlébò mi tún nàìjí ẹ jẹ́ kó béèrè bàbá tí ìjàpá tó pọ̀ nẹ́ẹ̀sì àlébò yẹn tó pọ̀ béèrè pé tí mo ṣe ẹ wá béèrè pé sáà ti sọjọ́ bí rẹ̀ èyí náà pé kò sí àmàlà tí wọ́n dáná ló dé pé ó lè kò sí ẹ wá béèrè pé kò sí nínú ṣubú máa kò sí àlébò yẹn tó sọjọ́ bí ara rẹ̀ aláàbò náà ẹ bá yóò bóòlù ṣe dé àtọ́rọ́ máa jó lọ́gbà àti àtọ̀tà ló ń bọ̀ ọ̀gbọ̀nbí. wọ́n wá pè lọ́wọ́ sẹ́ni pé ọkọ̀ ìwé wọn lè fi ìtọ́ gbígbà àdéhùn ìdúgbò ló ní wọ́n bí òun sọ̀rọ̀ lọ́wọ́ fún àyè wọn sẹ́la. ìṣòro ẹ̀tọ́ pẹ́ bá ìṣẹ̀lẹ̀ lórí bá ṣe é fi àwẹ́ bá fi ọlọ́mọ mo sọ ní orí ìwé ẹgbẹ́ tí sọjọ́ bí àjẹbí ẹ kí ẹ kó láti ìdí lára pé ẹnì yìí ti bẹ̀rẹ̀ ẹnì yìí ti bẹ̀rẹ̀ yẹ nínú nínú ti di bẹ̀rẹ̀ náà mo lè ẹgbẹ́ máa sọjọ́ kẹ́kẹ́ ìfẹ́lẹ̀ ti máa ṣe ẹbí mi ẹbí wọn mi lè tù lè mo tù lè yọ ọkọ mi lọ wọn lè tẹ̀lé náà ṣe bẹ́ẹ̀ sí ọmọdé yìí ṣé ẹ̀ka àwọn ẹlẹ́ẹ̀kejì ẹ̀fọ́ ẹ̀lẹ́ ìta ẹ̀wọ́ ẹ̀fọ́ ẹ̀lẹ́ ìjọ kò fi ṣẹ̀fọ́ lóbi bí àti ìgbà nítorí bí èmi náà nígbà gbà á èmi náà bá ìlú ọ̀nà mi àbá ìlú ìjọ tó lè àtẹ́ni ìta sí èmi àti ìjọ tó bá lè àwọn àgbẹ̀ bá lè ní ìgbà náà. tó ẹ̀ka yìí wò láti lè wọ́n mi lò àkàǹtì àwọn kíkẹ́ àwọn obìnrin àti ìlú ìsìláàmù ìsìláàmù bàbá láàyè ká fi ẹ̀sìn kan ká fi rọ́pò ẹ̀sìn kan àlọ́rọ̀ nítorí bá jẹ́ àwẹ̀ àwẹ̀ lẹ́nu ìta o ìtò lè má sọ fi gba àwẹ̀ ó ní kí nǹkan náà ṣe ọ́ sọ̀rọ̀ ìta rẹ̀ ni o. wọ́n ẹgbẹ́ ẹ̀sìn àtẹ́sí oníbìrì yìí òní olúbí tó lè yí àwẹ̀ lè wọ́n bá ìsáwò gbà ọ́ láyè káàpì ìtẹ́tẹ́rẹ́ ìdílé ìtàkàlì bá ní ẹ̀sìn ìgbàláyè ẹ̀rí rèé àlejò kí wọn náà wà bí àkàtà àti ní káfẹ́ inú ó kọ̀ lẹ́nu èyí àlejò wa kọ́ sábà àbẹ̀lẹ̀ kan ó wá kọ́ sẹ́nu ó wá ní kókò tàbí mọ́ nínú nígbà tó ń kà nípa ẹ̀rẹ̀ nípa ẹ̀rẹ̀ ní amọ́tù amọ́tù bí amọ́tù bí ilẹ̀ amọ́tù bí ìdá náà amọ́tù bí ìdá bíkà lẹ́lí bí ìdá bíkà lẹ́lí àlùdáríkà ó ní wà bí ìdá bíkà lẹ́lí àlùdáríkà àlejò wa ní àkàtà àbẹ̀lẹ̀ wá kàrà bẹ̀rẹ̀ nígbà tó wá débẹ̀ yẹn wá ní ámánsì bí kìtá bí ká nàbí àgbàlítà wá ní wà ní rọ̀ṣù bí ká nàbí àgbàlítà. kí wàá ní ìyàwó àbí nàbí alẹ́ bí wọ́n ta wọ̀ ọ̀ṣù nàbí ìlẹ̀ ọ̀ṣù. ìkàtẹ́kùn ìṣẹ̀lẹ̀ ìṣọ́kọ̀ ìjà sọ̀rọ̀ tó tó bá ní nàbí ìlẹ̀ ẹ̀yẹ́ yọ̀ ọ̀ṣù rẹ̀ ẹnìkan ní kò gbà ọ ọlọ́pàá ọmọ ajẹ́ o àbí ọlọ́pàá kan ẹ̀ ní ẹ̀sìn àbẹ́lò yìí ilé ẹ̀sìn àbí ilé àwọn ilé náà oyè ìlú ọmọ ìlú àìsẹ́lọ̀ ọ̀pá kan ẹ̀kí kọ́ àbẹ́gbẹ̀ ẹ̀kọ́ náà lọ́wọ́ àìsí ẹ̀wọ́n ló ti láti náà ọlọ́pàá ọmọ ajẹ́ àbí ilé àìsí ilé ìtòwé náà láti ló láti nínú òwú àti ìdàbí ìwé náà ẹ̀ ṣẹ́kí àìjì àìjì ó lè ṣe ọjọ́ náà yìí àbẹ̀ ẹ̀kọ́ ṣe táwọn ṣe ọjọ́ náà yìí o káwọn ní chief commissioner ẹnu ti dìbò wò pẹ̀lú ẹgbẹ́ ní chief commissioner àti ẹgbẹ́ ní àìjì ó lè wọ́n jù ẹ̀ àìjì rẹ̀ ní sílẹ̀ àwọn ọ̀rẹ́ ọwọ́ àti àlẹ́bí ni àlẹ́bí tá a wọ̀ nàbí yù ó ṣe pé ipò nàbí yù tó kó o sùn ní ọ̀dọ̀ ọlọ́run àkọ́kọ́ àpá ní kọ́yà tẹ̀ jẹ́ tó bẹ́ẹ̀ ìwà ní oṣù lítà ní ní àyà àwọn àti ìgbòho ọ̀pọ̀ tí ìjà ìkọ̀ sí ṣe òní tọ́gbọ̀ bá wà ní wọn tẹ̀lá. ẹlẹ́ẹ̀kejì ti pé nínú oṣù náà tó bá sọ àwọn ìgbòho nígbàgbọ́ bí kìtà bí kàlẹ̀ bí àlùdáríkà wọ́n sọ parí kalẹ̀ ni. ó wá ní wàá kí lọ ọ̀túrú ní kàlẹ̀ bí àwùjọ́lẹ́lẹ́ ọ̀túrú wọ̀túrú àwù wọ̀túrú àti ìrìnàjò àti àwùjọ́lẹ́lẹ́ bá àlejò àlejò ìbádà kan káfí kan ní ìpínlẹ̀ rẹ̀ ló ṣe dáta náà. àyàfi gẹ́gẹ́ àtẹ́jọ́ ló fi ẹni pé ìṣẹ̀lẹ̀ ń tẹ̀lé ní ìlú ìṣẹ̀lẹ̀. so ṣé bá gbà pé pẹ̀lú ìgbà ọ̀rẹ́ àtẹ́bì lọ́jọ́ mọ́ndé ó sọ àgbọ̀ ẹbí ni pé ó sọ jọ́ fi ah, àtẹ́fẹ̀. àmọ́ bẹ́ẹ̀ máa ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí àwọn ìgbà àwọn ìgbà wọ́n lè jẹ́ rí wọ́n lè kọ́ máa jẹ́ ní àwọn ìgbà ní wọ́n máa jẹ́ ní ilé ìwà ń bẹ̀rẹ̀ láì owó àwọn ọdún èyí lè jẹ́ ní àwọn òwò ìpàdéyà tí lọ́wà tó bá fẹ́ tó kàn án ìpàdéyà ni. wáyé bí nǹkan kan rí ṣe ìjà rẹ̀ tòlótòló tòlótòló mi ó bẹ̀rẹ̀ àgbò mi ó bẹ̀rẹ̀ ewúrẹ́ mi ilé ìwà ń bẹ̀rẹ̀ ewúrẹ́ mi ó lè ewúrẹ́ mi ó lè lọ́lẹ̀ ó dàgbà bó bá wọn lò fẹ́ ṣe tẹ́lẹ̀ ó bò jẹunlẹ́ lọ kòtòkòtò kò lè ya fọ́nà kòtò kòtò kòtò kòtò ẹ̀dá tó lè fi máa bàbá ẹ̀ bàbá ẹ̀ ti wò fẹ́ tẹ̀lé bàbá ẹ̀ bàbá ta ta ta ló tó àbá ta lórí àtẹ̀lẹ̀ ẹ̀ ìṣe ìyá ti jẹ́ wá dà ẹ̀ náà bàrà ẹ̀ náà bẹ̀rẹ̀ ti jà pé òun ló nígbà tí yẹn nígbà tí yẹn kéde nígbà tí yẹn tó kúkú ìgbà ọ̀pọ̀lọpọ̀ wa sọ àyẹ̀wò ẹ̀rọ wa sọ wọ́n ti lọ pé bá tẹ̀lé ó ní ẹjọ́ òye bọ́lá ti lọ ẹ̀ ẹ bá ti gbà owó léyà. Òkú ẹni jẹ́ ìsọ pé adébí gbá rẹ̀ àwọn ẹni inú àwọn ẹni ẹlẹ́gẹ̀ omi ẹ̀ máa gbà ẹ ẹyẹ ọmọ ọ̀nà wa o. Èyí táwọn ará nínú àtúnṣe wa. Ìjọba bí adébí kò sí lára ọ̀ràn tá ní títí àwọn yìí mà ní fẹ́ẹ́ ti tẹ̀. Ṣẹ́ni pé ti lè fi tó olóòtú lọ bọ̀ pé afẹ́fàáyé ìlú ìdàgbẹ́ ká afẹ́fà sílẹ̀ lọ. Gbogbo ayé ẹ̀fẹ́ yìí, ọ̀rọ̀ ní àwọn gbọ́ lẹ́sẹ̀ ní ayé omi ló wọ́. Ó wá ká mi ọwọ́ náà bàbá ìwọ̀n ẹ̀ ti díẹ̀ ó bàjẹ́ jẹ bàbá ẹ̀. Orí ó máa ń kúná ó máa ń ká bí tọ́ púpọ̀. Wọ́n ẹ̀ bàbá ẹ̀ Ó ní ìdájọ́

bẹ́ẹ̀ bá ti gbé ìrẹsì ìjàmbá ẹ̀ máa ọ̀yẹ́ kan tó bá tó sọ tó bá tó gbà pé ọwọ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀jú wọ́n ti ẹ̀ ń bẹ́ẹ̀. wọ́n ti wọ́n máa lẹ́yìn kò sí ní tó ń wà tó tó lọ́wọ́ lẹ́yìn fún abáàkì lè sọ̀rọ̀ láti kó gbà àbẹ́ anẹ́bí ni mo gbé ọ̀dà bẹ́ẹ̀. ànáwó sábì wọn ni wọn bá wọn dáadáa ó ló lè bá rí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí mo sọ ó wá ta bọ̀ àlejò náà olùfàkúrú fàkúrú kò ká olè yìí sẹ́wọ̀n tí mo sọ yẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìtọ́nà fàkúrú kò ká olè yìí sọ̀rọ̀ wà àlejò yẹn wọ́n sọ̀rọ̀ kàmí ọ̀gá ó ní ọ̀sẹ̀ yìí bá ta pàtẹ́lì rẹ̀ ìgbà tí sọ ọ̀rọ̀ ìdáná àkìlì ọ̀dà ìdòwì ìgbà tí ń sọ làákàyè nípa àwọn ẹ̀wọ̀n ìjọ ẹ̀mí àkàyè ló wà sọ fún àwọn àyè mẹ́tẹ́sí wà rẹ̀. àdéhùn àbọ̀ àdéhùn àwọn obìnrin kan bẹ̀rẹ̀ òyìnbó àbọ̀ àdéhùn ìbáwọ̀ sọ̀rọ̀ láti. èyí ló dé àbí ìdánimọ̀ jáde o kèrè ìdánimọ̀ tí ó lára bí àgbára fẹ́lẹ̀ tí mo sọ ìlànà ilé mọ́mà àbọ̀ ìgbà. Mọ́mà ha lọ sùn náà. Ẹ sọ fún kan náà lọ kéwù rẹ̀. Ọmọ kéwù ọmọ wọn ó ní ó fẹ́ fi ayé ìdí máa ń sọ pé wà àti ìwà àgbà ìwà ìwà ìwà ìwà Ó ní wọn sọ pé Láàbù kọ́ sí ìlú. Wọ́n kọ́ àìsàn sọ yìí, àwọn bá a ká ṣe ń kọ̀ ẹgbẹ́ wà lónà lákàbà tó láàbò sọ àwọn ẹ̀sùn ọkọ bí àwọn àtúnwò sọ àwọn ọmọ lórí ìjà lónìí tí wọ́n ti sọ bí àtọ̀ sí àtàwọn àwọn ọmọ fún àwọn ọmọ lórí ìjà lónìí ẹ̀sìn ẹ̀sẹ̀ ní àbá àwọn ẹ̀sìn alẹ́ nìyí. wọ́n náà kò kọ́ ní mẹ́rìnlá ó lè fi sọ́kọ́ kọ́dà tó máa ń fi lọ́ kọ́ bí ọ̀dà tó ìwọ́n ti lọ́ kọ́ kọ́ bí mọ́mọ́ ولا من اخوان الشافعيه شافعيه ما بين امام الشافعي هنا فوق يوزان عقاب مالكي امام مالكي لو قال امام الشافعي يمكن wọ́n ti fọ́nà ìbọn máa máa kú lọ́mọ ìdájọ́ ìlú kọ́ wọn lọ sí wọn wọ́n lọ́wọ́ ọ̀gá àárín wọn ni pàkóòlù lè ṣe ìlú àkàlù àwọn àbáyé bí wọ́n ti mú ọ̀rọ̀ ìwọ̀n náà ṣe kí wọ́n ti mọ̀ mú kí ẹ̀ náà gbé ní àbá ẹ̀ wọ́n táwọn sọ fẹ́ kí wọ́n lọ. Ah, tó ọ̀rọ̀ tẹ́lẹ̀ wá tó yẹn mo ní ẹni tó ń tó ń yẹ bàtà náà ra àwọn tó sọ̀rọ̀ kọ́dà tó ń gbé rẹ̀ láti lọ́sọ́ kọ́dà tó ti gbàgbé tó à ń sọ̀rọ̀ ẹ lọ́wọ́ ọ̀rẹ́ àwọn máa ń bọ̀ wá ìtàgbà àti sílẹ̀ pé wọ́n mọ̀ ní ìgbà

bá lọ sí ojú òkè àìsàn ti gbúdú náà àbámu rẹ̀ nítorí yọ ọmọ mẹ́wàá ni gbọ́dọ̀ tó ṣe ṣe mọ́ àwọn ẹ̀rẹ̀ kẹ́kẹ́ ìgbòho wa ló wà lọ́wọ́ tí a kà ní òun kà ní nítorí wa bàbá oníṣẹ́ ẹ̀rọ máa ń gba ìgbésí rẹ̀ yé wa wa wa kà àmúlọ̀ yìí kì í káàkiri ìgbà wọlé lórí lórí. ẹ̀sìn dáwó àgbẹ̀ ẹ̀sìn ẹ̀sìn wa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ti gbogbo tí a bá ti kọ́bá yìí ní náà láti mọ̀ pé gbọ́dọ̀ àkọ́kọ́ àyè kò sí láyé bẹ láyé ní àmọ́ gbọ́dọ̀ ní kéèdì ẹ̀kọ́ inteligente do aluno. Adicionante. No qual ele aula, a gente não dá Se não for melhor ele, talvez está no poder, o governo. Não só vem que ele não foi na hora, talvez só wọ́n tó mo fẹ́ lọ́ba kan lórí ìjọba náà. àwọn àtò mi ni ìdàgbà ọmọ mi náà tó mo tà láti lè tó àwọn àkẹ́kẹ́. Tòbẹ́ ká ẹ̀jì iná lọ yá. Lọ Kí mo tó bá ìfẹ́ tuntun yìí. náà ó ṣe é tó kéwù lọ kúrò lè mú àlè náà ونرى الإسلام ونرى الإسلام ولولا الإسلام لقول ما قال لقول ما شاء ما شاء وربي يقول ìdí òṣìṣẹ́ ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ tí ó lè gba owó òun bá sọ̀rọ̀ dé sọ̀rọ̀ lórí ẹ̀sìn ọ̀la lọ ẹ̀sẹ̀ kéwú ẹ̀sìwádìí dé ẹ̀sìwádìí dé ẹ̀sìn tí a ní ìgbẹ́ bọ́. ẹ máa ń sọ̀rọ̀ lé sọ̀rọ̀ ẹ̀ wá dìkan nì nínú ẹbí àtúnṣe yìí pé ẹni bá sọ ẹ bá fi tó jáde àbá mi lórí ẹgbẹ́ lórí ẹ̀ láti ìgbà wọn ẹ̀jẹ̀ ó yẹ kí ẹ lọ sọ fún pé wọn àgbà

àìsàn ìkọ̀mọ́ ìtùmá lè fún mi. Ìgbọ́n ti ta ìwé àlẹ́bí ẹ̀ta tí ò tẹ́lẹ̀ kò lè dàrú. Tí ó dàbí yámà kò lè dàrú ìsìlẹ̀kù ni. Nígbà tó lọ sọ́rọ̀ yìí kò lọ sọ́rọ̀. Lọ́nà lọ́gbọ̀n ẹ wá fún àbáwọ̀ tó ti tọ́jú ọmọ àdébà sọ́mẹ̀. Àwọn tẹ́lá fà náà wọ́n gbọ́dọ̀ ilé ìdílé ìdílé ìdílé ọba ní ìgbé lọ wọ́n bọ̀ pé wọ́n pàdé ara wọn nígbà tí wọ́n dẹ́kọ̀ ìkẹ́kọ̀ọ́ dúkù rí ìkẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ tẹ̀lé ó ń túnmọ́ láyé àbámọ̀ dúkù rí bọ́ọ̀lù láyé ló dáa bí ayé lọ́jọ́ pàdé ara wọn láyé pàdé ara wọn wọ́n lè pàdé ara wọn tó pàdé àwọn káàdì kan láwọn ọmọ wa tẹ́lẹ̀ bóyá lọ sí jámíà lọ fà ní ìlú lọ sí jámíà lẹ́yàtọ̀ ìmọ̀ ẹ̀jẹ̀ kù láwùjọ wa. àbọ̀wá ni wàdà ọ̀bẹ náà tí ẹ bá ti pé ìdẹ́nu wà ní. lọ́kọ́ ọ̀nà àmọ̀ṣá máa ṣá káàdùkù àwọn ọmọ àwùjọ ni. sẹ́kẹ́lì tí èkó mi ìfẹ́ ìdáyì mo á rí ìjọ kan àwọn ọlọ́run wọ́n gún yọ. Ìyá kan sọ yọ ah! àwọn ìta olé lò àwọn ìta olé lò ẹ̀ka olé ti rí ọ̀gbọ́n tí wọ́n sọ yìí. Wọ́n rẹ̀ máa ń rẹ̀ àkàn fún ìlú ẹ̀rẹ́ mi. Àwọn olùkẹ́ ti fẹ́ láti ẹ̀rọ. Iṣẹ́ ní pọ̀ àwọn ẹ̀lú ọlọ́run. Ẹ̀rọ ní pọ̀ ìtàkùn àwọn ọ̀ṣọ́ ìṣọ́gbọ́n wọn ní àbájú ìgbọ̀n

wọ́n mọ̀ pé pọ̀ buhari wọ́n ìmá ti pọ̀ buhari ti lè kó ọmọ tó lè buhari tó ti lè kó kiri lọ ọmọ náà ọmọ náà buhari lè lọ nígbà nígbà ọmọ náà wà ọmọ náà wà sínú buhari lè yẹ ẹwà tó lè kó ọmọ náà lè buhari tó lè kó ọdún àti ìlú pàtó lọ́kọ́ lójúmọ́ tó lè kó àti lè àwọn yóò ṣe àwọn tó sábà ọrụ gbọ́ ọ̀rẹ́ náà bọ̀ ọ́ ń tẹ ọ̀tá lé ní ẹ̀rẹ̀dẹ̀wẹ̀ àbẹ́rẹ́ ẹ̀rẹ̀dẹ̀wẹ̀ lásìkò yìí ẹ̀rọ tó báyìí sọ̀rọ̀ ní òbí ẹ̀rọ tó àmì àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀ àìlọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀ yé kí ni ọ̀pọ̀ rẹ̀ rẹ̀ àtàwọn ọ̀pọ̀ rẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀rọ sọ bẹ́ẹ̀ kí lọ́pọ̀ yìí tó wà bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ ni mo ló fi gbọ́ ọ̀dà tó àfẹ́ràn rẹ̀ ti rí nù Ẹgbẹ́ tó kọ́ra àwọn ní ti bí, àwọn ní sí àdáyìí, àwọn kò

ó ti yọ ló fẹ́ àbọ̀ báyìí ó kàn ti yọ náà ni ló kàn mú báyìí wá wá ní bá gbogbo wọn wọn ní ká. Polisi ayé ti bóla àdúrà ni. Wọ́n ní ìṣe bóla àdúrà olóyè àdúrà ni. Wọ́n ní ìdáyé ilé ìdáyé ìdáyé ilé ìdáyé ìdáyé ọlọ́run bí ó dá. Báyìí kò kéde yìí. Ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ ìbá fẹ́ kó àwọn olùyọ̀ ẹ̀kọ́ bàbá rẹ̀. ní oṣù àti àti ọ̀sẹ̀ kan kó wá kó wá kó wá kó fi ká ara rẹ̀ kọ́ bẹ́ẹ̀ tó sì ní àwọn ọmọ ìdí ń gbé ìdí wọn ń kó gbà kúrò lọ lé wọn kò bẹ́ẹ̀ pẹ̀lú ìdáná wa ọlọ́mọ sọ̀rọ̀ ọlọ́mọ sọ̀rọ̀ lọ́wọ́ kò sí gbogbo ọ̀nà láwọn ọmọ yìí

láti àwọn gbọ́dọ̀ àgbẹ̀ gbọ́dọ̀ àgbẹ̀ ní àgbẹ̀ náà. a máa ń gba àti ní àtìta lórí ní gbogbo ọmọ o a gba àti ìrẹsì ọ̀pọ̀ rẹ̀ nìkan àbúrò àtìta èyí àti apá ìlànà àgbẹ̀wò ìpín fún àti ìgbìmọ̀ àkọlẹ̀ ní àtìta ọlọ́pàá ọlọ́pàá àti ìgbìmọ̀ ọlọ́pàá àti ìgbìmọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà lè jẹ́ láti gbé ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìkéjì àwọn àrìmọ̀ àìgbàgbò wọn a máa ilé kan sílẹ̀ ìmá eré ilẹ̀ ìlú ìbáta àwọn àpàdébáwò àwọn àpàdébáwò kò sí tó náà àpàdébáwò akáwọ́ ẹni tó lọ́wọ́ ìfún ìdí ní ọ̀rọ̀ sáwọ́lẹ́ òkè ní dájú sí ìgbìmọ̀ àwọn àkàrẹ́ tí ń fi ìtúkẹ́ àwọn òní àwọn òní ní ibi nítorí wọn lẹ́ sílẹ̀ bá lẹ̀ ní ọjọ́ ìlú ẹgbẹ́ ìdájọ́ ara rẹ̀ wàláì nígbà tó wọ́n ní ẹ̀sìn àkáyì lọ́wọ́ ní ìlú ẹni lẹ́jọ́ kan ọ̀rọ̀ rẹ̀ wà nígbà tó tẹ̀lé á àkọ́kọ́ jẹ́ ẹ̀mọ́ kẹ́kọ̀ọ́ ilé òṣèlú ní ẹgbẹ́ wá kòmò ìjọ láíláí ó wá lọ Aláì. Nítorí tí ó ti ẹ́ sí èyí ní, bá وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك ان لا اله الا انت